لي مولى فإنك مولاه وأنجر لنا منك المقالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ظل سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما الحمد لله رب العالمين <laughs> الذي أحل النكاح وحرم السفاح وأرسل إلينا خير خلقه على الإطلاق نبي التوبة نبي الرحمة أبا القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fọ́nà ọba tó sì wá ní mùsùlùmí atọrọ àlékún ìkẹlọ́wọ́ àti gẹ̀rẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam ẹ̀yìn tó lọ́mọ bá láti bá máa jẹ́ kẹ́ fún gbogbo wa Allahu bá ní sàlékún òkè ànábì wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn aráàlú àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́kẹ́ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam níjọ́ gbọdọ̀ àlìkíyàmà à ń bẹ Allah subhanahu wa ta'ala níjọ́ kan sóore ó bá ní gbàgbọ́ àwọn òbí wa tí wọ́n ti kú lórí la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam ọlọ́mùbá ní kẹwọn àtàwọn tí wọ́n tán sórí gbólóhùn tawhidu náà nínú àwọn ọ̀rẹ́ wọn àwọn àna wọn àwọn alájọsí wọn àwọn alájọsọ wọn àwọn alájọgbépọ̀ ládùúgbò wọn náà bá ní kẹ́ ogun àpapọ̀ tí wọ́n kú lórí la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam àwọn tó sẹ́kùnú àwọn òbí wa ibi tí a ti gbọ́dọ̀ sísí nìyẹn ọlọ́run méjì àṣìṣe ń bẹ̀ wọ́n àárín àwọn àtàwọn òbí wa ọlọ́run méjì kọ́ anabi sallallahu alayhi wa ìntọ́lọ́mọba fún un kì í ṣe tí a máa ń sọ ń kọ̀rọ̀ tí ìyìn nǹkan tí ọ yàtọ̀ ní kọ̀rọ̀ kò tún yàtọ̀ ní gbangba ni a máa sọ àtún máa sọ àwọn baba wa ń lẹ yorùbá wọn ní òǹbí ni kò tó òun wo ni ọ̀rọ̀kọ̀rọ̀ ni o nígbà tá a dínú alukur'an ọlọ́run ọba rọ́ǹgì rẹ̀ ọlọ́run jẹ́ oyè wa wípé ni ó jìnnà pọ̀ sí òun wo ni àṣetúmọ̀ ẹni pé gbogbo àfọ àpàtà tọkọ mi ń kí ó bàbá àti ìyá mi jù wọn lọ lọ́dọ̀ mi bọ́lọ̀ ń ṣe sọnù dọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà tí n bá ń pa àwọn méjèèjì lé tí n sì gbọ́dọ̀ pọ̀sẹ̀ lára wọn ìgbà mi ń tún máa pa àwọn àfáà mi náà lè àwọn àfáà mi òkè ni wọ́n àwọn òǹbí mi òkè ni wọ́n àwọn àfẹ́ẹ̀nì kọ̀ọ̀kan wa náà òkè ni wọ́n àwọn òǹbí wa òkè ni wọ́n ṣùgbọ́n àwọn àgbàlagbà ní òkè ju òkè lọ bàbá wa àti màmá wa wọ́n ju àwọn àáfàá wa lọ o bàbá bùnú bá bóyá kí n gbé mi tí ó ti yé wa bá mi àti má mi wòye sẹ́gbẹ́ wọn lọ́dọ̀ mi ṣùgbọ́n àáfàá wa ni àfẹ́ ẹ̀sìn ni ṣùgbọ́n àlàákí tí ń bẹ lọ́rùn mi sí bàbá àti màmá mi ó ju èyí tí ń bẹ lẹ́mìí àti bàbá bùnú bá ti lọ atọ́nisọ́nà dáadáa ni wọ́n bẹ́ẹ̀ ni bàbá wùfẹ̀ mi bàbá àti ìyá mi jù wọn lọ lọ́dọ̀ mi ṣùgbọ́n tí wọ́n gbé lọ mo fẹ́ ká gbọ́mọ̀ yé dáadáa o tábà tí ń sọ àwọn eléyìn a ẹnìkan ò lè wá kọ wá ń kéwú bí kọ wá fi kéwú mu alẹ́ lọ́nà òdì tó máa pẹ́ ìtumọ̀ làálẹ̀ fún yín lọ́sẹ̀ ẹnìkan gbọ́dọ̀ lọ́lé o wọ́n sì ń pè mí kéde pé wọ́n fẹ́ lọ gba angẹ́lẹ́ náà ju pé tí wọ́n ti ẹ̀rọ jù mí because àwọn àgbàlagbà sọ́nlẹ̀ Yorùbá wọ́n ní òǹbí ni kò tó òun wo ni ṣùgbọ́n náà alukur'an ọlọ́ni wa qada rabbuka alla ta'budu illa iya wa bil ulama alhamdulillah wàbìlìwálìdẹ́nì ní mẹ́mẹ́ ìṣìṣàánà lẹ́yìn ìgbà tá a bá sẹ́lá sí òun tán àti àrùsọ àsálàm àwọn wo ni alọ́sọ̀tà ti tẹ́lẹ̀ kẹta àwọn òǹdí méjèèjì sí àwọn àfa wa ni kálà ọkàn wa jura wa lọ ṣùgbọ́n tó jẹ́ pé bàbá rẹ̀ tún ní àfa rẹ̀ ẹ̀hẹ́ tí tó ń tọ̀ ti di ojú méjì ṣùgbọ́n bàbá àti màmá wa wọ́n ju àwọn àfa wa lọ gbogbo ẹni tó jẹ́ pé èmi lọ́wọ́ sọ́wọ́ àbí tí mo kọ́ ń jẹun bàbá àti ìyá àwọn wọ́n jù mí lọ́dọ̀ wọn bí ẹ kò sì jẹ́ pé àwọn tí wọ́n kó èmi náà ń jẹun bàbá àti màmá mi ó jù wọn lọ lọ́dọ̀ tèmi náà ó dé ní agbọ́dọ̀ mọ́ sọ́wọ́ torí wípé jamaa ǹjẹ́ ń pè ní alùsùnà wàlì jamaa ń tọ́ rọrùn pọ̀ ni téèyàn bá ti gbé èdè rẹ̀ yìí téèyàn bá ti gbọ́ Yorùbá ẹ̀ alùsùnà tòótọ́ torí àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ tí wọ́n máa sákọ̀rọ̀ tẹ́ máa ti gbọ̀ yóò sì máa dá wà lálẹ́ tó sì jẹ́ pé èèyàn sì fẹ́ títọ́lọ́ àti àdínábì ṣùgbọ́n tí yàrá ti ń ṣe àwọn kankan gbọ́ mbẹ́ nítorí pé gbogbo èdè tí yàrá máa ń gbọ́ láyé pátá béèyàn bá ṣe gbọ́ èdè rẹ̀ tó o ní wọ́n ṣe mà ló làákà inú èdè mi wọ́n lè so Yorùbá nílò fún ẹnu èbò tí ń yà wọ́n lẹ́nu when I when I finish with them I talk to my leg àwọn èbò hó parí pẹ̀lú ọ̀rẹ́ àbọ̀kan bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ ni mudili tó gbé kalẹ̀ ńgbà tó gbọ́ nínú ẹ ọ̀sá kìbọ̀ lọ́dọ̀ tí wọ́n gbà yé wọn àwọn èyí sọ̀rọ̀ bá ń ṣùgbọ́n ńgbà tó ti wá yé wọn tí ẹ ti máa ń tó mí wọn ni lùbẹ́ lọ́rí ọwọ́ ọkùnrin òríjínà ni ala kulli hal ẹ̀sìn wa ẹ̀sìn dáadáa ni ọ̀pọ̀lọpọ̀ ti gbé àwọn àfáà rẹ̀ lérí bíi adé ó sì ń tẹ ìyá àti bàbá mọ́lẹ̀ báyìí ẹ̀ka bí mi ní o mi ò rí dàyàrá tọ́dọ̀ yín o bẹ́ẹ̀ tóbi bá sì bíyàn tó jú yàn nù níjọ́ tó ti bíyàn tó lọ ń sásàdúró yàn títí títí téèyàn fi wá gbọ́n èèyàn wá wò pé kí ló tọ́ sáwọn bí yóò àfi kí wọ́n máa gbé ọsẹ pé bí bá ṣe ń sẹ́ ìpè ń fún ẹ ní ọmọ amú lójú ẹsẹ̀ yóò máa mọ́ ọmọ bí ṣe ń sẹ́ ìpè ń fún ẹ ní ọmọ ọmọ torí pé wọ́n kú òlẹ́ni tọ́jọ́ wípé èèyàn ọsẹ wọn wọ́n wà fẹ́ sọ̀rọ̀ òdì sí yàn ọlọ́mọdé sọ̀rọ̀ sí wa o àwọn tí ọ̀wà sí mbẹ́ ńgbà téèyàn sẹ́wọ̀n wọ́n mọ̀ wípé ah, èpè yẹn ò múná torí tí màmá rẹ̀ rò pẹ̀lú rẹ̀ ah yóò tó nǹkan mẹ́wàá tí àyẹ̀ kà tó fi ṣépè fún wàláì àtọ́sọ wọn ò mọ̀túmọ̀ tí ń jó mi kéèyàn ti òun bí ẹ̀kọ́ kan sí báyìí wọ́n sọ ọgá o ntí ń rò ó sì máa rí bẹ́ẹ̀ sí yẹn jàmáà gbogbo aládá lé má dání. fáwa lọ́wọ́ ọba àmà tó lẹ́kọ̀ọ́ bá àmà tó ń bàdà bá àmà tó lẹ́dẹ̀ ibi orí ojú máa tí wọn ò ti di ọmọ àmọ̀ wípé lẹ́yìn bàtì ọba bá wọn tán ló fu àwọn kéèyàn òfurasí àfààyàn ó ṣe kí ni o. jọ̀mọ́à dárú ń bà wá ní kó furasí ta ni bóyá ká máa. yìí ò ti yé díẹ̀ náà ó yé díẹ̀.

tí ọ̀kọ́ wa ń kéwú. Bàbá rẹ̀ ló wa ní kí o. Ṣùgbọ́n alẹ́ kọ̀ọ̀kan máa kọ́ ẹ̀ ìwọ́n máa béèrè. nígbà tó wá bọ́ ọ̀dà tó wà fún àyíká máa bóògùn náà pẹ̀lú ọjọ́ orí. ọmọ àmọ̀ fi ń lápẹ̀lẹ̀. Thank you. àwọn máa fà wa tọ́jọ́ wípé bàbá wọn ni wọ́n kọ́ wa ní kí ó àfà wa ni wọ́n àwa máa pọ́nlé wọn á sì máa pọ́n wọn lé ṣùgbọ́n wọ́n mọ̀ béèrè fápọ́nlé yẹn toró lè já sábùkù tí wọ́n ti ń béèrè fún ó súnmọ́ kíṣẹ́ ìtọ́wọ̀n fẹ́ dá sí i á máa pọ́n wọn lé ó máa fà wọ́n àfà wọ́n ní hayyakumullah ní àpọ́nlé wípé ń tá a bá lọ́dọ̀ bàbá wọn nù dáadáa ìlà tó ń bá lọ́dọ̀ àwọn náà ṣùgbọ́n wọ́n kóbi tá a ti mú mi nìyẹn á máa pọ́n àtúwà máa fún náà lè nípalẹ̀ pé àfa àwárí náà táfà bá wa kú síbi kan tó wá jẹ́ wípé ní tí wọ́n kọ́ wọn lọ́wọ́ fi jẹ́ àmọ́ pé kú bí kan á wà máa nífẹ̀ẹ́ wọn á sì máa tún wọn ṣe gbogbo ìdí bá wa kú sí níta bá wa fẹ́ sọ níta á wà sọ ń sọ ìsìláàmù tí ò ní wípé sí ẹ̀mọ̀ pé tẹ́ ẹ pọ́n mi tí n bá kọ́kọ́ jọmọ́ra tá a bá sí ẹgbẹ́ ẹ mẹ́rin sẹ́ńtẹ́sì fẹ́mi ẹ̀rọ àwọn ọ̀nà o gbogbo bí a bá ti kí o mọ̀ lẹ́ra rẹ má bẹ́ẹ̀ lẹ́ra ẹ mọ́ ni o gbogbo tí ń dárúkọ náà tókè délẹ̀ sámúrẹ̀ náà ní sọ́tùlù fàtíà tí wọ́n bá sì ti pé nǹkan sámúrì nǹkan wọn ò tún gbọ́dọ̀ para nǹkan mẹ́ superfluosiness ọ̀gbọ́dọ̀ wọnú ẹ̀ bóyá kí n tún wí. àwọn wo ni wọ́n ń ṣe oyè yìí ò ní lóga ọ̀rọ̀ bí yáàbí náà ìta súkì sẹ́mi kókó yẹ ká rí ìpàrọ̀ kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n ní sọ́tùlù fàtíà àtúwọ̀n àrí bára bẹ́ẹ̀ ó sì ní sáàmì gbogbo Qur'an ọlọ́run ní ihdina siratal mustaqim sírọ́. Thank you.

jàmáà káfi kí káfi máa káfi tètè sọ̀rọ̀ ṣé ká sọ̀rọ̀ bá wà nìkan mọ̀ ń wò pé káfi lè káfi lè káfi lè sún àtìkù papọ̀ nàám. alhamdulilayi abu mardiyi nígbà tó ti máa ń yàrá rìn inú wọn ti dùn sí ni. ẹni wọn rẹ. padà láìláì lọ́la ẹ ẹ ẹ ẹ ẹ kí mo sọ fún. Quran látòkè délẹ̀ gbogbo ntọ́lọ́nsọ́ bẹ̀ sọ́tò ìfàtíà lọ́lọ́run ti ṣe sámúrì rẹ̀ tẹkirọ́nù sì yẹ kó wà nù sámrì ó tún wá wà nù ẹ ọlọ́ni ìdínà siratal mustaqim al'amuru àdáwámi nìyẹn à ń tọ̀ lábà dẹ̀yìmú mà lọ́dọ̀ ọlọ́run lórí dáadáa tó fi fi sórí ẹ̀ má yẹsẹ̀ wa kú olójú ọ̀nà kíni o ojú ọ̀nà rẹ tó ti tọ́ kparangada yìí siratal ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn tí o ti sèdèrè àrẹ́lẹ́ lórí tábàdì ìlú lè sọ́dọ̀ mustaqim sábà tó ti tẹ̀lé lórí náà náà ti tọ́jú ọ̀nà kọ́ ká máa tó sọ àwọn àfáà ni ó ní ìtumọ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé kìí ṣe superfluousness lọ́lọ́run fẹ́ fàyọ̀ ń bẹ̀ ọ fẹ́ di á mọ̀ wípé òdodo dúró lódìdí àwọn tí wọ́n máa tẹ̀ lódodo yìí náà wọ́n dúró lódìdí a wà máa dá òǹkàlùkù mọ̀ pẹ̀lú bọ́bá ṣe bo òdodo sí kì í ṣe bóǹkàlùkù bá ṣe ṣe lòdodo ó di ìdínà siratal mustaqim ojú ọ̀nà òdodo yìí tí wọ́n fi bọ̀ ẹnì kankan lójú yìí tó ọ̀nà ìtọ́ ìyọnu sí tòfin rán nàbì mọ́ mu àpò láìláì wọ́n ṣe wá sọ pé ṣùrọ́tọ̀ lẹ́bí àwọn kan tí wọ́n ti lọ ṣáájú wa àwọn ànábì ọlọ́run àwọn sọ̀hábà àwọn àfẹ́sìn wọ́n wá sọ pé kìí sòdodo ní tẹ̀lé wọn o tẹ́ ẹ sórí àwọn ni ń tẹ̀lé òdodo wọ́n làwọn ìtàbà lè hapò àwa àwọn làfàtàdà ti sàmà wá tó la àrùn tó bá jẹ́ pé ìfẹ́ inú wọn lòdòdó ń tẹ̀lé ni sẹ́mà àti lòdì àwọn èèyàn láti máa mú òdodo ni àbí òdodo láti máa mú àwọn èèyàn òdodo láti máa mú àwọn èèyàn àyíṣẹ́ àwọn èèyàn máa òdodo ìtọ́lọ̀ ń fẹ́ fàánù sọ́tò fàájà pé ìdínà sírọ́tọ̀ mùsẹ̀kì ọwọ́ agbá òdodo sọ lódìdí ojú ọ̀nà òdodo yìí ló mú apẹ́ mbẹ́ báwọn kan ti tọ̀rí tí èyí ṣe báwọn èèyàn ní ẹ̀sọ̀ òdodo ọ̀tọ́rìtì òdodo fún rẹ̀ ó ti dúró déédéé ìtẹ́lódodo yìí láti mọ àwọn náà. mo rò pò kílíà tìtìní طيب روما للاختصار روما للاختصار موضوعنا في هذا النهار المبارك إن كان كسر لوريه بوتا يبقوا يميلادا واني يوث عن النكاح الشباب والنكاح àwọn ọ̀dọ́ tèmi náà jẹ́ kan nù wọn àti an-nikah ìgbéyàwó tó jẹ́ pé tó kù fẹ́mi ní Allah na'am àwọn ilé àwọn ọmọ ìyàwó mẹ́rin mo ní ma máa sọ bẹ́ẹ̀ ní ìwà nǹkan kan ojú ọlọ́run táwọn àdìjọ náà mò retí tí wọ́n ń kọrin jojúmọ́ tí wọ́n Anas bisnadi orin tí wọ́n ń kọ́ ọlọ́run lè gbé ká padà débẹ̀ ó sì ọlọ́run ni wọn ò dá alẹ́ báyìí wọ́n sàn kọrin ní tí wọ́n fi ń retí èmi àtẹ̀yìn láyéláyé lọ́wọ́. àwọn ọ̀dọ́ àti ànìkà jẹ̀mọ́ra kápẹ́ tẹ́nìsì la fẹ́ lò fifteen minutes twenty minutes ni wọ́n kàn fẹ́ gba permission kan. ẹsẹ kátírìtì kìíní yìí bíi wáàsí ni àbí kátírìtì ẹbí kíláàsì inú ilé kéwù. ẹ mẹjà mú méjèèjì ó nídìí màá èmi wá sàlàyé rẹ kí n tó wò ní àbámu ntẹ́mi mi ni wípé kápẹ́ wáàsí ni àti máa túṣu désàlẹ̀ kòkò kan àníjẹ wáàsí náà ṣùgbọ́n tó ẹ pa fẹ́ tírìtì ẹ̀ pé a wà ní kíláàsì a máa fọ jinlẹ̀jinlẹ̀ maamuru wusul akilami wa yinta fẹ́ sọ̀rọ̀ npa rẹ̀ bóyá kí n mú bi masala fifty wa lórí nta fẹ́ sọ̀rọ̀ yìí a kan wá wò pé kamele kamele kamele ṣùgbọ́n nta bá èmi ọkàn láìkì kí ẹ̀kan sáfì èmi lẹ̀ kọ́nà wọn tọ́ àwọn àmì sọ́nà ṣá allah kọ́sọ́ mi níbi àṣìwí pẹ́sà iná bí àṣìgbọ́ ó dé ní ẹlẹ́ẹ̀kejì ẹ wá hẹ́pù mi pẹ̀lú kákọ̀ lálàá ká mọ̀dá kọ́lá kámẹ́dàtì èyí a bá rí kọ́ jọ mẹ́rin ká rìn bí ànábì ti rìn kan tọrọ padà débẹ̀ náà ká mọ́ra ẹ̀fẹ́ káfí mi lẹ̀. tọ́mọ́tà pé ẹ bá lè gbà mí mọ́ra báwọn láti mi lẹ̀ yọ jọ ìwà nù kíláàsì ìgbà mi mo lè má sọ̀rọ̀ kí n kà dìde mi ìpè ó ń chọ́ọ̀kì ní mi ẹ̀rọ̀bìnú oní chọ́ọ̀kì ìtumọ̀ rẹ̀ nù èmi yé tẹ́yàn rìn nàrúdùbìlá rán o akọ máa ń kéwù ní ìtumọ̀ oníṣọ́ọ̀kì ìtumọ̀ rẹ̀ nìyẹn ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ashabab iyọ̀ di Lárúbáwá jáàmù ni fún ṣáàbù ọ̀dọ́ kan ní ṣáàbù ṣáàbù kan jáàmù rẹ̀ oríṣi ọ̀nà ni máa ń gbà wá ẹ máa ń wá ní shabab jamu ṣáàbù náà ni a máa wá ní ṣùgbọ́n jáàmù ṣáàbù náà ni a sì máa wá ní ṣábàbà shabab ṣùgbọ́n ṣàbàbà. ìyẹ̀wò ni ẹ ń pè bẹ́ẹ̀ nínú ọ̀dọ̀ lọ́rọ́báwá wọ́n ní mọ̀rọ́tìbù fún hayat mọ̀rọ́tìbù kàtìgórì kan sí kejì sí kẹta sí kẹrin fún ìsẹ̀mí. àlùwọ́lẹ́dùn máa dáná fi ìbákùnìhí fàwọ́ jẹ̀nìnì gbogbo ìgbà tó máa bá ń bẹ́ẹ̀ nù tí wọ́n ò tí ì bí jẹ̀nìnì lọ́rọ́bá máa ń pè wọ́n máa pè ní ọlẹ̀ kọ́dà kọ́ lọ́dún mẹ́ta nù ìyá rẹ̀ kó ti léyìn ń bẹ̀ kó ti oorun gbogbo kọ́dà tí wọ́n bí ń jọ̀ kó sì máa rìn jọ̀ ṣùgbọ́n pípa tó sì wà nù jẹ̀nù ni ọmọ ẹ̀jẹ̀ tí wọ́n bá ti bí fọwọ́ wà sọ̀bí yún máa dá màrọ́bì à wọ́n máa pè ní sọ̀bí yù ọmọ kéńkélé lókùrú gbàtí bá sì mú mú lọ́wọ́ tí bá mú yàn yóò mọ̀ jẹ́ rọ̀dí rọ̀díyù báyìí tó bá ti kú ìyún rọ̀díyù rẹ̀ náà a ti mọ̀ wípé kápẹ́jọ ọmọ ọdún méjì bó ṣe jẹ́ pé obìnrin tó lè fọ́ ọmọ lọ́yìn àdọ́mọdún méjì nísìnyí ó ó ṣe díẹ̀ ó ṣe díẹ̀ báyìí lẹ́yìn ọdún méjì yóò mọ̀ lọ sọ ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́ta wọ́n máa pè ní gulam gulam ńlọ díẹ̀díẹ̀ ni díẹ̀díẹ̀ títí títí tí ìwọ bí ọmọ ọdún méje wọ́n lè kọ́ látọmọ ọdún méje sọmọ ọdún mẹ́wàá. hazawurọ wọ́n lè kọ́ míì fún látọ̀dọ̀ ọmọdún mẹ́wàá wọ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n nígbà wo ni ìjẹ́ ọ̀dọ́ ìgbà wo lọ bẹ̀rẹ̀ pé ẹnu ìkú ò lọ́mọ eke ó di ọ̀dọ́ ìtọ́dájú kámọ́rọ̀ àwọn fòkọ̀ ha téèyàn bá ti di pé àsáàrù bùlùgù ti dára rẹ̀ àwọn àpẹẹrẹ tá a mọ̀ wípé ẹni yìí ó ti dá ọ̀tún mọ́ sí. Si, kò sí ntí o sì pẹ̀lú ẹ̀tẹ̀lẹ̀ o ti dára rẹ̀. kásọ̀bà mọ́. ṣùgbọ́n nínú ṣẹ̀ríà àwa ò ní àforí àfọrùn ọdún ọdún báyìí gẹ́gẹ́ bí a ṣe ń ní nínú tó bá ti àtúnṣe tọ́ lọ́hùn tí ó jẹ́ wípé ìyẹ̀pẹ̀rẹ̀ ọmọ bá nǹkan yẹn eighteen years kò sí bí wọ́n ti lẹ́ ń tọ́jọ́ bá mọ eighteen years àwa ń rí nù lùí náà ni o ọmọ tàti yìí àṣìṣì ń bímọ tọjọ bẹ náà tọ́ba wa ń ṣe àwọn kẹ́kẹ́kẹ́ kan wọ́n wà ní ah, ẹ ó lè ṣe nígbà tí èsì twenty years tọ́ba sì jẹ́pọ̀ ẹ kí àwọn kẹ́kọ̀ọ́ máa ṣe tí ò sì máa ṣe ó lè ah, ẹ fi rẹ̀ fifty twenty years àìmọye àbòsí ti wà ṣáájú àsìkò ṣùgbọ́n ìgbà tá a láwọ ẹ̀sìn bọ́ni lọ́rùn olùgbà tí yàn bá bàlágà àlà hasabi bọ́lọ̀ mu bá ṣe mú táìmù yẹn wá fún abdullahi buna amru na'as bàbá rẹ̀ fi ọdún mọ́kànlá jùlọ amru tó abdullahi tó jẹ́ pé nínú gbogbo sọ̀hábà olọ́mọ hadithi jù ó ní abúbọ̀rọ̀ sì gbèdì fún ó ní fàkànà wàlà aktubu abdullahi buna amru na'as kí ló wá fà tí ò fi sí ó kọ rẹ̀ nínú àwọn tí a bi mú níbi àwọn muhadisuna fuqaha tí wọ́n ń jókòó kọ́ àwọn èèyàn kéw. ó sì wà nú àwọn tí wọ́n pọ̀ ní hadithu afáwa Sayuti nínú àlìfíyà wọn wọ́n ní. والمكثرون في روايات الأثر أبو هريرة يليه ابن عمر أبو هريرة يليه ابن عمر وأنس والحبر كالخدري وجابر وزوجة النبي وجابر وزوجة النبي nítorí wípé abdullahi bin abdullahi as bí ìmọ̀ yìí ṣe tó a sàrọ̀ lè ìbáda ala ta'lim ó ní lọ́ọ́ dá lo ìmọ̀ yẹn kọ́ jókòó láti máa kó àwọn èèyàn nítorí pé lọ́ọ́ fi sí ìbáda jẹ́nìlú ìbáda ṣáàṣù tí a dì í fi hàn kankan igbá òkú masáṣù tí wọ́n lọ rèé jókòó ka haramu nínú ramadan wọ́n lọ sí ìtìkáàfù títí títí ramadan ìfi tán ó dáa sọ́ọ̀tàn náà rí báwọn táwọn bá ní fìdí ìgbòdì nàìjíríà bí gbèsè nǹkan ń kíwèlé lẹ́ ń sọ àkàmù ẹ̀sìámù wọ́n tó bá ti fi ti ìtìkáàfù wọ́n sọ ọkọ̀ awújúrù zakato bìtìlì kò wọ́n sásùn wọ́n èyí sẹ́gbẹ́ tó sásùn àkọ́kọ́ wọn. nítorí oore tí ìbàdà rẹ olóni nǹkan rẹ ìlú ń wúlò fún oore tí ń tà á dá ké oore tí ń tà á dá ni pé oore tí ń sàn tó ń kọjá bí tí olóore ti ń lò ké sẹgbẹ́ yìí tí adémọ́bì kan. ìdáwàsá nídìí bẹ́ẹ̀ ni pé ọmọ ọdún tọjẹ níjọ́ tí wọ́n bí kalẹ̀ báyìí ní bàbá rẹ̀ pé ọmọ ọdún mọ́kànlá.

ire náà ń bẹ nínú kíni o nínú bí. ọ̀dọ́ ẹ̀ta àjàkáwò mú pé tọ́ba ti bàlágà ṣé wàá wọ tààtì tírì ni apá kan ní tààtì apá kan ní tààtì tírì àwọn tí wọ́n mú tààtì wọ́n ní tí káwọn mú tààtì náà ni wípé ìgbà tí egun máa le dà òun náà nù fáyìn akani tó ti kàn wọ́n tàbítírì ni wípé ó ní umuru tààfi wà lìjánná bó sọ́nà hadithi àbúrò wípé yẹ́dúkúlù áàlù lìjánnátà lìjánnátì يدخل أهل الجنة الجنة يدخل أهل الجنة الجنة مردا بردا بيضا جعادا مكحلين أبناء ثلاث وثلاثين وما تلترياس ونبوة تافي والجنة آسيو مردا جردا أجردو أني سنجولا أني روكا tí ò sírun lára rẹ̀ ajírọ́dùn ni jámù wọn tí wọn bá pọ̀ wọ́n gbẹ̀ ní júrúdù amúrọ́dù ó ní ọkùnrin ọ̀dọ́ tí irun rẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa rúbọ ibi ìdá dúdú kò tí ì yọ nǹkankan bá a ṣe wà wà àlìjẹ náà nù jìáda jìádù ni kí irun èèyàn kọ́ mọ́ dá àwálẹ̀ ọkọ̀ ìlú tòótọ́ ó tún wá ń padà tó ń fún wa ní ìfọ́ọ̀mù jẹ́rìí bí wọn nẹ́bí adama ti ṣèrí nìyẹn kọ́dà kọ́lọ́ nẹ́bí adama kìí ṣe wáìtì tán pátápátá mukahalin tìró wà lójú wa báyìí ojú wọn mọ tán yéde yéde yóò mọ tẹ́lẹ̀ bí ẹni tó ni àbí wọn lè tìró fún wa bí ọmọ eré abùnà àtàlàtì wàtàlàtì àlàkùnrin ọmọ ta three years la fẹ́ fi wọ àlìjẹ́nà bẹ́ẹ̀ sì làwọn obìnrin wa náà àwọn náà wọ àlìjẹ́nà ọlọ́run ní wá kàwáríbà àwọn obìnrin tó ń fún wa tá a lò lálìjẹ́nà kàwáríbù ní àtìrọ́ba jámù tìrìbù ó ní àtìrọ́bù tìrìbù ó ní ìrọ̀ èèyàn sẹ́mẹ̀tì ní mẹ́tì mi ní tìrìbù mi ní àtìrọ́bù nù gbogbo bí àlìjẹ́nà ọjọ́ orí wọn ò ní jura wọn lọ àwọn kan gbé e wípé ọ̀yẹ́ alimọ̀ pé báyìí náà bọ̀ yóò di kálùsà tó bá ti wọ ọmọ forty years àlàkúlé ẹ̀jẹ̀ amọ̀ pé tí wọn bá ti bàlágà wọ forty ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ọ̀dọ́ nù ó tún wá máa ń fi yááfì sí ọ̀dọ́ langba egun ó le gbogbo àwọn nǹkan tí èèyàn máa ń ṣèèyàn tẹ́lẹ̀ kò ní sẹ́yìn ní àwọn èjì yẹn tí èèyàn bá ti gbé ọ̀kì fọ́ọ̀tì pẹ́rẹ́ àwọn àárẹ̀ kan wọ́n flash ẹ̀ wọ́n tóbi mẹ́wàá báyìí tó bá bọ́m̀bì kan kò lè bọ́m̀bì mi. òǹgá ò tí máa ní n tó lè lẹ́kú ara rẹ̀ mọ́ ọlọ́run lè má gbé kú ẹ̀ bàbẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n inú ọkàn rẹ̀ yóò tún wọ̀ pé kí ọba jẹ́lẹ̀ ni ọ mi ó sì lè jẹ́lẹ̀ ẹni tó pété bí bá padẹ́lẹ̀ oríro nítorí ń kàwé lọ́nu ní ọmọ wọn gàrí ẹnu bẹ́ẹ̀ bá ti para yìí láti gbàtọ́jú kílọ́ọ̀kì fọ́ọ̀tì láti ṣẹ́jú márùn kárí nàmá yíyá ni òun wọlé ìlú ọlọ ó tún bọ́ ọ̀tàgbà ilẹ̀ ti mọ̀ kì í sì ṣe bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ yóò ti mọ̀ fura tọ́ba mu pure water márùn tọ́ba ti tọ̀ bí ẹ̀ẹ̀kan láàrin five hours ó lè mọ́tọ̀ tọ́ba yẹn jàjà mú mi kọ́ọ̀pù kan ó lè máa tọ̀ lẹ́ẹ̀mẹ́fà. yóò ti máa fura. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan tí yóò sí yọ̀ sallallahu alaihi wa sallam gbogbo màrọ́ṣìlì òun ń ti kọjá ó tún wá kọjá ń bẹ̀ ní gbogbo umma salawatu rabbihi wa salamu tẹ́ ẹ bá wá ní ọ̀dọ́ àti ajẹ́ pé mọ̀dínàtù kẹsẹ̀ ti ṣáwà mọ̀dínàtù ṣáwà ọ̀dọ́ ni ẹn tá a lérò wípé kára bí ọmọ àti èèyàn ìdá òun láàmú ọgbọ́n yàtọ̀ sí ti àgbàlagbà nígbà tó sàn sọ wípé yá máa ṣàrọ̀ ṣàbàb mọ̀nìsítà tó àmì ń kùmùlí bá a ta àwọn àfọ̀àní níta nàbì káàlẹ̀ nínú hadith yìí ànábì fi dojúkọ àwọn ọ̀dọ́ torí wípé ìlà ìdí tánàbì fi ń sọ̀rọ̀ yìí ó rí láàrin ọ̀dọ́ ju àgbàlagbà lọ ó mi ìgbé àmọ́ wá rí àwọn àtàwọ̀ kọ̀ọ̀kan nù àwọn àgbàlagbà náà tó jẹ́ wípé gbogbo bó sì rí lọ́dọ̀ yẹn ọlọ́run ọ̀já wa lẹ́tàn àwọn òbí ọmọ wà bẹ́ẹ̀ méjì lè máa ń lè pín sí ọlọ́run kẹ̀lé tàwọn wọ́n ní àwùgbò làwọn eléyìí mú dàgbà kíníkà làwọn eléyìí jẹ́ di fúnfọ́ rẹ̀ àwọn ọmọ mẹsàn-án sáyẹ̀dì bàbá yìí láìkì èso gan kíníkà ṣe kíníkà àlàkúnlé oníbàárì yẹn ló tún kù tọ́yìn àwa ní ànìkà máma na ànìkà ànìkà ò fi lọ́gọ́tì làárọ̀ fi lọ́gọ́tì làárọ̀ àbọ̀mọ̀ wà tàdáhùlù. kí nǹkan wọnú ara wọn tàbí kí nǹkan lẹ́pọ̀ iná ń pè ní ànẹ́ká lábá sọ wípé náka àlìmátọ́rù lẹ̀ itume òjò gbélẹ̀ níyàwó ìtumọ̀ ẹ̀kọ́ wọn òjò rọ̀ ilẹ̀ sì fàmù nǹkan fẹ́ sọ nìyẹn ànùásù oorun ó gbé ojú ẹ̀ níyàwó fẹ́ sọ oorun ojú ẹ̀ ojú sì pàdé máa Adamu wà tàdáhùlù nǹkan méjì tí wọ́n bẹ ọkàn nípa pẹ̀lú ẹ̀kan náà ó là ń pè ní ànìká. tó bá wá pé kí nǹkan papọ̀ ó là ń pè ní ànìká àwọn masáìlù kan wà rọ àárín yẹn. anabi sallallahu alayhi wa sallam nìkáwì gángan ó ṣe ìsbáàtù ẹ̀ wípé súnà òun ni ànìkáṣù súnà ti torí omi ni mẹ́nìhájì omi ni ara àwọn ọ̀nà tí mo tọ̀ láyé onínìká ìyọ́lẹ̀ fàmọ́rọ̀ gíga àǹsúnà ti ẹ̀ńtọ́ bá lòun ní bá ń tọ́jú ọ̀nà yìí falaysa minni kí sára mi àwọn afáàní ẹ mọ́tutù bá ń lọ báwo ti sọ́nà ní fàfilẹ̀ bẹ́ẹ̀ kó lè máa tóbi lẹ́mìí ẹni tó bá ti fẹ́ ta sí agèrè sáà bẹ́ẹ̀ sọ pé falẹ̀ ìsàmì nì fún kankan mọ̀ nǹkan ṣànà falẹ̀ ìsàmì nà ẹnití bá ti ń fi ọ̀bẹ yìí jẹ wá ń su kìí sara wa. ná máa nà tó pọ̀ jù tí àwọn afáwo ní àkídà rahimahumullah tí wọ́n bá ní ìtúni wípé irú wàtọ́ lọ́ọ̀ ni máa wù kọ́ ní wù nǹkan fi ẹnu jọ mí fojú jọ mí kọjọ mí gẹ́gẹ́ bó ṣe yẹ kọjọ mí ṣùgbọ́n ó tún lọ pé tẹ àmì àkàmàjẹ àti irú àwọn àdìsí bó ṣe wà náà ní ẹtí tu kẹ́kẹ́lì kẹ́kọ́ má bàa mọ ríbi kẹ́kẹ́ gbọ́ sí ẹ sọ pé ànábì ní kì í sara àwọn ṣé yọ wọ́n wò tó wọ́n jẹ náà ní ọ̀sán ní ìsara àwọn sójú àpọnù sàárè ní ọ̀sán ní ìsara àwọn ṣé bí wọ́n wọ́n jẹ náà ọ̀sán ní ìsara àwọn òpè alùlù kíbla àwọn ọ̀dájọ́ náà fún un ṣùgbọ́n lórí àwọn nùsùsù eléyìí bá níbi ti gbé kalẹ̀ nìyẹn. kí wàá ní à ń pè ní kéèyàn sọ fún wọn fẹ́ẹ́ ṣe nìka jẹ̀máà ṣèǹtọ́n àdébí ti sọ fún wa wípé inna ṣèǹtọ́n yahduru ahadakum fi shani kulli kò sí ń tẹ́ mọ̀ títí sùn ní ìdásí bẹ́ẹ̀ yẹn káwé ìṣòwò wa bóbi ń dáná oúnjẹ lọ́fọ̀kọ rẹ̀ jẹ̀máà ẹ rí i pé èèyàn tó ti máa lọ síréètì báyìí yóò kè tí nǹkan ọkọ̀ dàrú máa lọ lójú ẹsẹ̀ táìmù tí ó rì sí ìfòkọ́lù èso nu three thousand làbúrò máa ń fi lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ tẹ́bi five thousand lẹ̀ ó náà ló fi ọjà òbí ó ti ń ṣe bẹ́ẹ̀ lọ́pàá ẹ̀dùn ta ló pin obìnrin lẹ́rú fáwọn ọkùnrin náà bí mo ṣe ṣe láńjọ nínú tó ní pé ìlà tí wọ́n fẹ́ ìlà wí màá bá ṣèwédú lénìí màá wá fi kan jà yóò kàn máa ṣètò náà ní kọ́ bá wọn yóò sì máa ijó àti eléyìí náà bá sí ìwà àti àbúná bí ah, five thousand gan ṣé ìkúmi nìkan ń dájọ nínú owó ọbẹ̀ yóò kejì fẹ́ ọbẹ̀ kí ẹ ṣe pápá àti ẹni ẹ̀kọ́ ọba sọ̀rọ̀ yóò kàn gbòó náà ni fún ẹ máa sọ fún pé kò sówó kùnà kó tiẹ̀ kó tiẹ̀ kó tiẹ̀ wọ́pọ̀ mi. oná sáà ń ṣiṣẹ́ ṣètọ́n dénú yájìrì mìníbìnì ádámà májẹrọ dání gbogbo bí ajẹ̀ǹgbà àkọjá ìṣúná ń tọ́bẹ̀ nínú ara wa gbogbo títí ara wa ibẹ̀ ń ṣètọ́n náà ti rìn ìrìn dojú ìrìn létí ìrìn dẹnu ìrìn dọ́kàn Allah subhanahu wa ta'ala masali shaitan jìnnà sí wa o ṣùgbọ́n wáàsí ọ̀fẹ́ pín sí méjì àwọn aláwọ̀ àmú ìtọ́ abáwúwà ṣé kọ́ lọ pé ọ̀dọ́ àti nìka lọ́dọ̀ tí ètí ìmọ̀ ń tẹ́ ń pè nìka tí ń fi bí ẹ̀fún nìka àbí ọ̀dọ́ tó ti kó nú ẹ̀ ṣùgbọ́n ọ̀dọ́ ni kì í fọ́ọ̀tì kò wá fẹ́ ṣìṣe níbẹ̀rẹ̀ rẹ̀ wọ àárín ẹ̀ tí èdè parí rẹ̀ ìyọ́ wà á fẹ́ fẹ́ jújú ti alákọ̀ọ́kọ́ lọ ìṣẹ́nukù yóò wà fẹ́ kéré lẹ́lẹ́kejì sí ti dání o sí ti alákọ̀ọ́kọ́ àbí a ti da gbogbo ara wa pọ̀. Naam, àjìdàpọ̀ ọ̀dà mo rí ojú àwọn tí wọ́n jẹ́ brọ́dà sí mi nínú mọ́sálásí ẹ̀yin alimuminat inshallah ta'ala ṣé kò sọ bẹ́ẹ̀ lọ́dún ṣé kò sọ mẹ́kẹ́ nínú àwọn obìnrin yẹn naam ṣé kò sọ mẹ́kẹ́ mẹ́ kò sọ mẹ́kẹ́ àná ọ̀fẹ́ sí alhamdulilayi. ànìkáhù ó jẹ́ nǹkan ìyọnu látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala sí wa ó sì mọ̀ yáza wa pẹ̀lú nìkáhù min bayni sa'iri al-makhluqat láàrin gbogbo àwọn ẹ̀dá yòókù tẹ̀míyìzù tó ga lọ́lọ́run bá ṣe fún wa ọ̀ọ́dá wa sàlẹ̀sà ọ̀dá wa yẹrí kúrò fún àwọn ẹ̀dá yòókù tí ọba wa rí bẹ́ẹ̀ àwọn bàbá wa ò ní máa sọ́lẹ̀ yorùbá wípé òbú kọ́ ní tòun di méjì lọ́dọ̀ ìyá àwọn ó ń lọ ọmọ rẹ̀ ó ń tún lọ kọ ẹ̀ sí ẹ̀dá rẹ̀ nù kí ló fún kọ́ ní tòun di ó lò ń lé ọmọ rẹ̀ nìkáwù tó lọ́wọ́ á fún àwa pẹ̀lú ìjọ ẹ̀sìn àti ìyọ ọmọ nàbí àdámà kó omi dá irú àwọn nǹkan tí ọgbọ̀n tẹ́lẹ̀ pé orí lásán gara lọ́nà fún wa. nìkáwù ìwà rẹ̀ súnà nàbì ni tí wọ́n bá ń sọ̀rọ̀ márẹ́jì márẹ́jì nínú Christianity àṣà èbó àti bí mo ṣe fẹ́ ṣe nǹkan mi ò lẹ́mọ̀ bá lọ́dọ̀ wọn kìí ṣe tí wọ́n tọ̀tọ̀tọ̀ dọ̀dọ̀ ànàbí ìṣá. àlìnàkà ànàbí yìí lọ kọ́bùlà àrùnrùfẹ́ á sànàbí ìṣá sọ sí ìyàwó kótó ni pé ọlọ́run gbé lọ sí sẹ́mà. àjọ wípé bá a ṣe ṣèyàwó lọ́dọ̀ wọn kò sí. ṣùgbọ́n àlẹ́ Allah sọ̀tara mórí gbogbo àwọn àrìn anabi sallallahu alayhi wa sallam ó ṣe ìyàwó èmi kan rèé ìyàwó mi rèé ní tí èyí sọ̀rọ̀ ọdún méje tí ọ̀mọ ní ọdún mẹ́wàá ó fi ń dá ní obì ẹ̀yọ̀ oró kan tí ó sì lé méjì ìyẹn náà lọ dá mọ́sálàdó àwọn àfa wípé ṣé bá a ṣe níyàwó pọ̀ sóńdìtàmí pé èèyàn dáa ju ara wọn lọ́dọ̀ ọlọ́run àbí ìníyàwó kan ó lè sọ ọ̀yàn dẹni tí ó tún dáa gan lọ́dọ̀ náà ju ẹni ju ẹyọ kan lọ mẹsì aláì àwọn àfáàfàdé gbígbé kò sẹ́ni tó wí ní ara wọn ẹ mẹsì mi gbọ́ o kéèyàn ò ní ju ìyàwó kan lọ kò sí ọkùnrin tí èèmẹ tẹ́ lọ́rùn kéèyàn ò sì ní ìyàwó ẹyọ kan kò sóbì tí èèwù ẹlẹ́yàkẹ́ ń sọ ń jó ní à mẹ́sìnà àkórí ààbò òpin ni o dípò tí wọ́n bẹ̀rẹ̀ sí mẹ́sìnà lèmi wà lẹ́ẹ̀kọ́ ọmọ owó kú ó pè jùlọ. umu ó ní mọ́mọ́ tí mò ń sọ kọ́mọ yóò kú ọ̀rí mọ́mọ́ tí mò ń sọ ṣé bí mẹ́sìnà rẹ̀ sébò nìkan ní ọmọ ìdágbádùn rẹ̀ tó mọ́ bá sì kú àjọ bí ni àjọ máa banújẹ́ ẹ̀ síjọba àlìkàmọ́ ni. ó náà ó rí mọ̀ ń bọ̀ ìtútù bíi ti rò bẹ́ẹ̀ àá tètè mẹ́sàlá rẹ̀ anikah kí ni hukumu rẹ̀ fi hadi shari'ati al-gharra hukumu sharia kò mú ojú kan ojú márùn-ún olómú lọ́dọ̀ àwọn onímọ̀ ó sì lẹ́rìí lórí rẹ̀. qad yakunu nìkáwù wajiban fi shaqqi unasin nìkáwù a máa di àforí àfọrùn bí àfọ̀níyàn yìí ọ̀fẹ́ o ọkọ̀ ó ní kà èmi kan sọ ti ń ṣe mí síta ní ìṣàṣù and a two hundred level student kọ́sì mo ti ń ṣe yìí ọlọ́dún márùn-ún ni àti kìtúrà ni ní tó ń bó ṣe wà yìí o ta ni nìkáwọ́ ọmọ wa jẹ́ ọ̀ràn yàn lè lọ́rùn. òun ni mankana kẹfì rọ ṣáwa ẹni ìgbà tí ó bàlágà sí ìmọ̀tọ́lọ́ ń dá sí láàdí wípé gbogbo ìgbà ìní ara abẹ́ máa ṣe ọba débi pé tí ìmọ̀ nígbà tí mẹ́nu lé fàtíà ọkàn yìí ti jáde kò ní mọ súrọ̀ kìnàká lẹ́yìn fàtíà yẹn bí páàkì abẹ́ ni wọ́n máa lọ́kàn pọ̀ ni wọ́n máa páàkì abẹ́ ọkàn yóò ti rìn lọ. Student lecture have uh, uh, today, our topic is cloning. What is called cloning? Cloning kini kan kan kan àti kìíní kan divided by kìíní kan. Ìntọ́ ọwọ́ good morning tó ń gbọ́n ọkàn ètì fún. Wọ́n lọ yídì sọ fún dádì yàrá pé ẹ má jẹ́ ń gbé ọmọ kẹ́lẹ́sẹ̀. Onáni àbílẹ̀ o, àbúrò ẹ ti fẹ́ yí àdéhùn wa o. àdéhùn tá a ti wáyé o wàláì ti ń ṣe wá jẹ̀máà nígbà tí ẹ̀ máa sọ bẹ́sẹ̀ lẹ́ẹ̀mẹjọ lójúmọ́ à ń bọ̀ níbi ogun lẹ́yìn náà. ẹ ẹ ẹ ẹ ẹ la ilaha illallah wàkẹ́ẹ̀nà yàkọ́fù àlànàfì anan ká màfitúwà ni anan ó fi wá dẹ̀ntì ń bẹ̀rù anatu lórí ara kí ni lábẹ́ńpẹ̀ ní anatu ó ní ẹ̀tẹ̀ tí ò bìbí ti rú rẹ̀ tọ́tẹ̀ ìmáàmù tí ń bọ́bí olóbi sùn lórí mímbàrí. lásìkò ìtìká. sọ́tiẹ̀ sọ́jọ́ ẹ̀sẹ̀ ní kíní ìdó kọ̀sẹ̀ tó sọ pé kì í sẹ́sẹ̀ ṣùgbọ́n sọ́jọ́ ọ̀rùn rẹ̀ ti ń sẹ́wọ̀n níbi tuntun tí wọ́n ń ṣe. ní gbàgbà wọn ti sọ ọ náà tí ọba mu ìta àti sọ yìí tọ́ba jẹ́ obìnrin náà lọ́lọ́ ń dábẹ́ ọ̀kan kọ́ hàkùrà ń tàn kò ní nǹkan mílíkì tí máa ń alájà rẹ̀ ju tọ́lọ̀ ń dá fún lọ jàmáà tá a bá ti gbọ́ yé pé kí ni oògùn ebi oúnjẹ kí ni oògùn ìtòògbé oorun ni oògùn tìyún náà òun náà ni tọ́lọ̀ ń ṣe fún un. ọlọ́run dá àwọn kan bẹ́ẹ̀. gbogbo ṣòkòtò rẹ̀ ìlú ti lọ tú àpò ó ti tú àpò lẹ́gbẹ̀ẹ́ ni ó ti tú àgbẹ̀lẹ́ kọ́wọ́ lè máa débi tó fẹ́ kọ́wọ́ dé nígbà ọba fẹ́ fọwọ́ mu mọ́lẹ̀. tó jẹ́ pé ní tí ó gbé wà ní àwọn èèyàn ni ẹ̀rí tí ó lọ tilẹ̀kùn mọ́ rẹ̀ nílé àlùwàlá mọ́sálásí kò lè dáyà kò lè wà pẹ̀lú àwọn èèyàn kí ní ìwà ń di stọ́ọ̀pù ẹ̀ débi wípé kò sí yé nínú mọ́. irú ẹ̀ ń báyìí ní káwù dandan ni fún olólọ́wọ́ olólọ́wọ́ ó ti parí ẹ̀kọ́ rẹ o kì í parí ẹ̀kọ́ rẹ o dẹ́gbẹ́ ni fún un nítorí pé òun gan tí wọ́n bá bí pé kí ló kó lè tẹ̀lẹ̀ sí olórí hálù tó wáyé yóò ní wàlẹ́ ẹ̀mí ìrùtò pé wàlẹ́ ìlè kọ̀ǹtò ara mi mọ́ kẹ́ni mà ìlè kọ̀ǹtò ara àwọn mọ́ lẹ́nu ẹni tá a sì màmá olùbẹ̀rù ọlọ́run a jẹ́ pé ìdí ń dé yìí ó ti ju làákàyè ó ti ó ti ó ti borí làákàyè irú ẹ̀ máa ń tẹ̀lẹ̀ obìnrin lẹ́tọ́ àti tọrọ ọ̀húlùrù tí wọ́n bá fẹ́ yàwó lé tó bá jẹ́ pé ẹ̀mí rẹ̀ ò gbé lóhùn tó bẹ́bẹ̀ ọ̀nà ìtú bọ̀ wá fi wọná àbú ẹ̀jẹ̀ máa lọ ìsìláàmù ọ̀pá ní tẹ̀. ìyí tí ìdèbí ọ̀run kí n fẹ̀ lójú ara kó tún lè yé dáadáa o. obìnrin fẹ́ láti ọjọ́ ti fẹ́ yàwó lé kò sùn rárá ó lo oògùn oorun ó tún lọ fàdúrà sí ẹ̀ yóò wà dìrì láti yàrá rẹ̀ yóò dùn ó lẹ́nu ọ̀nà yàrá ìyàwó yóò kàn tó bú ẹkọ ni gba yóò bàtó gbàgbó tí yóò tó fetí mẹ́bí ilẹ̀kùn yóò tó bẹ̀rẹ̀ ẹkún tọ́lá yóò lè rántí tó fọ́pẹ́ à zẹ́yìn náà bí n tó ń dùn mọ́ kàmàrí ah, ẹ mọ̀kàn ni báàbù ṣe ṣe fẹ́mi náà nù ó èmi náà mọ̀kàn ni ó tí wọ́n bá tó bá sọ̀rọ̀ ń tẹ́ padà ibi ètò sọ̀nà ló ti mọ̀. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ẹ̀tọ́ ni fóbìnrin náà kó sọ fọ́kọ rẹ̀ wípé àbúní àyìn ẹlẹ́ àtẹ̀gbé bọ̀ yìí kò lè bá wa gbé papọ̀ lókè o sẹ́tìmẹ̀tì ẹ̀fà fẹ́ kíra á kíra but ìfẹ́ ká máa ríra gbogbo gbà ẹ̀yà ẹ̀nu ẹ̀sìn ni ayọ̀ ni tí gbogbo ètò ìsásùnsẹ̀ ìjọ kò sí ẹ̀yà wọ́n mẹ́rin ẹ̀ wá wà á ṣí ìbúnà harubi ìtọ́pa Hamza tí a máa tí àdàbí lọ́rùn ọjọ́ tó kọ̀ wákọ̀ báyìí tó tó fẹ́ jẹ́ gbogbo wa ní ẹran sí àdéhùn ní síbi kìíní ìsìnkú ànábì wọ́n sì ti sọ fún nínú hadithi Iyad ibn Himar al-Mujashi'i innama ba'athtuka adatul hasir ìrì ànábì innama ba'athtuka sọ́ọ̀mẹ́tí mo fi torí ẹ̀rọ ń sẹ́ni innama ba'athtuka li abtaliyak mo fẹ́ fàdánwò kọ ìgbésẹ̀ yẹ láti ìbẹ̀rẹ̀ tí èdò pin àdánwò lè lò wà abútẹ̀lì àbíkà gbogbo ẹgbẹ́ wa ní bó ṣe ṣe ló náà máa ṣe irú ìrètò ọ̀fẹ́ jẹ ló náà fẹ́ jẹ ìyún wà àjẹkàn náà máa gba aṣọ àdánwò ń wọ̀ látara kẹ́ńtẹ̀lé ọ ọ̀ràn wulẹ̀ dá tí wọn mọ̀ pé ìlọ́lọ́run fi tó ayé tèmi wọ́n máa tọ́ bá ti fọ́nkálukú wẹ̀ ní tí wọ́n bọ̀ ń gbódù dúkìá rẹ̀ èyí ni ọ̀nà náà mú. yóò tún máa dọ́gbọ́n fún apá ìjà lọ́dún pé àfa ẹ̀gbẹ́ níbi iṣẹ́ o ó sì mọ̀ pọ́n àti ẹ̀dí ọmọ tètè dé olè ní ọmọ ẹja táìsì ilé ọ̀nà ìta ah, ìbáṣọ ti dẹwọ́ fàfà yìí tọ́ba ti lọ ló lọ́nà ìṣe ìtàn mo fẹ́ máa lò níbi àmọ́nà mi mọ́ ẹgbẹ́ àfẹ́ mọ́ bínú bí okun kẹsì ní inṣàlá ẹ̀wọ́ oṣù méjì máa papọ̀ ní oṣù mbọ́ yóò sá máa tọ́ba ti gé àfà jẹ yóò tún fẹ́ tutù díẹ̀ sí tàbí gé àfà jẹ yóò tún fẹ́ tutù díẹ̀ sí. wọ́n mọ̀ gbogbo ọlọ́kọ lọ́mọ̀ pé obìnrin tó bá fara mọ́ nínú ẹnì tí máa jọkọ lọ ọkùnrin ọlọ́lá àti àlọ́wà. náà ẹ ìmọ̀yàwó mi ìmọ̀yàwó yín irú kí mo fẹ́ rùn ilé kò sí kò sí ẹ̀lẹ́ wà nù oníṣirò tí ó rẹ̀ mo kọ́kọ́ ti lálàáfíà ilé ìtẹ̀lẹ́ láàfíà. náà fine àdébínà gbàtì ẹ̀lẹ́yìn. hukumu àkọ́kọ́ tí nìkan wọ́n máa jẹ́ oníkọ́jí ọ̀rọ̀ yẹn fún ẹni tó bá jẹ́ wípé ọba ara rẹ̀ báwọn. àwa ni ìbá àbọ̀lò lọ kó tẹ̀ wọ́n kú kọ́ra kọ́ mọ́ ní yàrá kọ́ kankan ọrùn tá a wá ní ìtẹ̀mí ẹ̀ wà tí òfin ní lọ́ọ̀rì elùgbàdàn ọ̀dọ́ ọlọ́run ọba ẹjẹ́ á lọ sínú sọ̀rọ̀ àdìsí sáànù ní inú ìwáyà kan bẹ́ẹ̀ náà máa ní àná nàṣà sálà à ń kẹ́kọ̀ọ́ lọ́njọ́ kan lọ́dọ̀ àná nàṣà sálà ń bójú ti ń kẹ́kọ̀ọ́ àbọ̀. kúnnà ìnà nàṣà sálà gbogbo wà lọ́dọ̀ nàṣà ṣùgbọ́n bóni wà fìlì masjid masalasi anabi náà ni wọ́n jókòó sí ń jẹ́nà. fàjà àtúmọ̀ràn lóbìnrin kan bá dé. sẹ́rí àlùwà mí àwọn obìnrin tí wọ́n wá fira wọn fún ànábì fún èyí tẹ́yọ kan o kódà arínú àwọn àgbà afá aládìísì tí wọ́n bá ní kó kọ wọn jọ fún èyí tẹ́yọ kan ṣùgbọ́n ìwé àti sáàlù yìí ó ní ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ lọ obìnrin ìbádé ó ní anabi sallallahu alayhi wa sallam lè áhábà lákànáfsí mo wá fira mi fẹ́ ọ kí n jọ́kan lára àwọn àyàlẹ́ àlìjẹ́nà láti èdè rẹ bọ́sálì kìámà. anabi sallallahu alayhi wa sallam sa'ada an-nazara fiha wa sawwabahu sẹ́tẹ́ bá ní tí wọ́n bá ń tí wọ́n bá fi kẹ́ni sọ àdànàdọ̀rọ̀ bí yá wà sọ wà bà hù lọ́rọ́ náà ni ẹ̀ ń sọ ṣùgbọ́n ìlú ọba alágọ̀ ṣẹ́dá wọ̀ torí nǹkan méjì nítorí pé tí wọ́n bá ní sọ àdàfùlánù nàdọ̀rọ̀ fi ṣe yìí téèyàn bá wo nǹkan tí ò wà gbójú bò tó pẹ́ tó wò ń wò pé tí n bẹ́ẹ̀ gbójú kò sí ní tí lè bí nípa nǹkan ìtì ní sọ ìwò ta amúlù tó wà bí dé kọ́ ó wò ó pẹ̀lú ìrònú sí bó ṣe rí ojú kan náà tí a bá ní sọ àìdá náà ń gbà mí a máa túmọ̀ kéèyàn owó nǹkan báyìí. òwò táà tí ń bẹ́ẹ̀ gbà tí ń wò wọn ò lè káyé ìgbà tó fi wò ó. ẹ̀jẹ̀ wa ọ̀ǹda láì bẹ̀yẹn kí ni preparation fẹ́ tí ò tí ì lò bẹ́ẹ̀ kí ni ń tọ́pa tẹ́ ń tó ti ní tó ń ti jẹ́ ọ̀fẹ́ yìí àì máa fi. ìmánì títa ìmọ̀kan àìfi máa yẹn dájọ́ máa gbé lọ láíláí. wọ́n lóye sísá fún kankan gbáwó pé sísá yẹn sẹ́ni gbogbo bá ti ń fẹ́ra wa ọ̀rọ̀ lè lọ sọ́nà abẹ ó sì lè má débẹ̀. láìláìlá ọrọ́ǹgì pípọ̀ láwọn ọ̀nà tí a ń tọ̀ láàrin ara wa in tó sì di ọrọ́ǹgì ó náà ní wípé ọ̀rọ̀ wa ti di amúkàn ẹ̀rù ẹ̀wọ́ tó bá jẹ́ pé wọ́n bá fi tọ́pìkì lọ mí ni wàláì àkàmù democracy ní ìbànú ẹ̀jẹ̀ amú fún àwọn àdí torí pé pírọ́blẹ́mù kan bẹ́ẹ̀ lónà lọ́lọ́ báyìí sọ́ọ́ tá a lè dìbò tá a lè dìbò kí ni ásìlù rẹ̀ kí ni ẹ̀rí lórí ẹ̀ ojúṣe àwọn èèyàn wo ni èyí tá a wá ń ṣe nàìjíríà yìí kí ni hukumu ìbò ti ọ̀dọ̀ wa ní jẹ̀núbù bí kí ni ti nọ́ọ̀sì wa kí ni hukumu rẹ̀ bákan náà kí ni hukumu pátì kọ̀ọ̀kan táwọn èèyàn dá sí i fọ́tọ̀ fọ́tà kàdì gbígbà rẹ̀ kí ni hukumu rẹ̀ kí wàá dìbò gangan kí ni hukumu rẹ̀ tí n bá tún dìbò tán kí ni ti ẹ̀sìn sọ lórí rẹ̀ ṣùgbọ́n insha rahman àwa ti panupọ̀ ní halikọ̀ wa ní wípé bí ibùdó láì tààlà ní sísè february on the ten àbí sunday ẹlẹ́kejì ló february ten náà wàá padà tó kéde ẹ̀ kéde ẹ̀ o afẹ́ sọkọ́dà afẹ́ pé ìjọba wa wípé wọ́ọ̀kọ̀t gangan ìní ẹ̀ bá ní gbé ànínàbí lọ gbogbo tó wá fi ilẹ̀ àwọn tí wọ́n kàǹpa rẹ̀ tí wọ́n kàǹpa rẹ̀ táwọn àrọ́wà sí fún àwọ̀ wà wá gẹ́gẹ́ bí agbẹjọ́rò kó sí ọlọ́run sallallahu alaihi wasallam sùkẹ́ nìkan kọ́ mọ̀ wulẹ̀ fi nǹkan kan bò wá lójú torí pé ọ̀rọ̀ yìí ti dá wà lálẹ́ sáà tí bá ti wá máa wùrọ̀ náà rè kí wọ́n máa bá gbogbo ẹ̀jẹ̀ ń sò kíní kankan kan gbà yọ jà ní sùwà nídìí kíní kankan òótọ́ ni gbogbo bí tí wọ́n bá ti ń pè nílùú bíjọba ti nídìí wa làwa náà nídìí kíni o la nídìí ìjọba ṣùgbọ́n ẹnìkan kọ́ mọ̀ fi nǹkan kan sẹ̀rí fún wa mọ́ wípé àìsí bẹ́ẹ̀ wa onífa ìfàsẹ́yìn fún wa bẹ́ẹ̀ kọ́ o torí tí n bá bí wá ń béèrè kan gbogbo alájọ mà béèrè wọn mùsùlùmí mélòó lọ yọ kùmọ̀ lọ́rọ̀ ìpàdé àwọn àṣàbùlì fi naam nínú afẹ́ wọ́kà bá naam kùmọ̀ tàbí ọ̀bẹ lọ́rọ̀ pàdé àwọn àṣàbùlì fi ta lọ́wọ́ adájà gíga fún rẹ̀ ó sì gbà fún àwọn mùsùlùmí jọ́nà àbọ̀gbà fún àwọn kòfàrù tí dúkìá rẹ̀ mẹ́lọ́dọ̀ wọn. dúkìá ọlọ́run bẹ lọ́dọ̀ ọlọ́run sì ń nǹkan rẹ̀ tọ́ba wà lọ́dọ̀ mùsùlùmí kọ̀ wá mùsùlùmí mọ́. ṣùgbọ́n èyí sọ ilé ìsọ pé mo ti dájọ́ abẹ́dẹ́ ṣùgbọ́n àmọ́ ibi tí ara bí wàhálà wá náà ló mú ọ̀nà tá à ń gbà fẹ́ra wa èló mú ọ̀nà yẹn wọ́ ẹ̀rí pé ńgbà tí tí yóò dìde wọ́n ní kàn sí lé èmi ní tí wọ́n gbé ibi dẹ́ẹ̀dẹ́ fẹ́ gbé wú mẹ́tàlá ni ó sì dà sista rọ́mà sista sẹ̀kínà ẹ̀dá pẹ̀ fi skulẹ̀ tó bá ti lọ̀sẹ̀ tó tẹ̀lé àwọn náà tó wá padà so gbogbo ẹ̀yin bọ́rọ̀sì náà ó yẹ kẹ́yìn náà padà lé ṣé ẹ̀ màkà ó túkù ẹ̀yìn àti alice náà sáà tiẹ̀ ń ti ń bojú wọn bu ara àwọn alice tiẹ̀ ń sí pátálẹ̀ wọn tí wọ́n ń sí àyàlẹ̀ ẹ̀yin náà ẹ̀ kú pẹ̀lú wọn nkankan lọ sọ̀rọ̀ lára wa mùsùlùmí tí mẹsàlá ń fi ń dàbí ẹgbẹ́ fìtínà lọ́fẹ́ dálẹ̀ kò sì dájú náà kalẹ̀ nkan yọrọ kan ni lọ sọnù tábàtì ní nkan padà àti àti rí dáadáa sí. jẹ̀mẹ́rà tá a bá wo ètò ìlera láyé tá à ń gbé lọ́wọ́ yìí kí ló fà tó jẹ́ pé ten percent yẹ tó bá rí nǹkan mú kúò tí ń ṣe wá nǹkan míì ni ó tún dá padà nítorí pé ń tọ́ sọnù lára gangan kọ́ ni wọ́n wà tẹ́lifẹ̀ ń tọ́ sọnù lára ni ẹ wá ṣé wàá wò pé rìsẹ́ẹ̀tì wa wà fẹ́ dá lẹ́nu pé nǹkan kan ti míìsì lára ẹni bóun ni nǹkan ṣe lè padà láíláí kò lè fa ìní wà. o ìsàkùn ìfà pé kúrò rí mọ́tò wa. àwọn ń ibi tá à ń bọ̀ ni wípé jẹ̀mẹ́rà ànìkárì ṣáájú kéèyàn tó ṣẹ̀ṣà obìnrin èèyàn nídìí kọ́ mọ obìnrin tó fẹ́ẹ́ ṣùgbọ́n ṣé káyìrá wa ń ká bọ́ọ̀sì là ń sọ ló wá sí òun kọ́ ni ìpìlẹ̀ nǹkan kan lọ́sọ̀nù tó fi jẹ́ pé ibi tá a ti ríra wa rè ásìlù ni wípé obì ò ní dàpọ̀ mọ́ wa báyìí àwọn ò ní dàpọ̀ mọ́ wa báyìí au yọ wà báyìí lódìdí pàdé àwọn obìnrin náà wà báyìí wọ́n lè gbé oyin ìtàwọn ọkùnrin ní o títàwọn obè ó lè wà ní gbọ̀ngàn ìyànà gbọ̀ngàn onú òtò bíi tẹ̀ bẹ́ẹ̀ kó wà sásùn òun kálukú wa kẹ́kọ̀ọ́ rẹ̀ ní kété pé ìbẹ̀rẹ̀ láti rà ṣùgbọ́n a máa fẹ́ra wa pẹ̀lú ẹbí a máa fẹ́ra wa pẹ̀lú mọ́sálásí lọ́nà wo ẹni tí báyìí máa mọ̀ kàn án dìde mọ́sálásí ọ̀kan nù àwọn ọmọ ya wọ́n ní àwọn ní ọmọbìnrin tí ó ń ṣe fámásì lọ́wọ́ ó dẹ̀ kù èyí àtọ́ bá parí ẹni tó bá ní rọ́gbà ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bíi bàbá ọmọ ntẹ́mi nfẹ́ nfẹ́ kí ẹni tí ó bá kúrú pípọ̀ lọ́kùnrin kọ́ ẹ má dàmí láàmú o nfẹ́ tí ẹ jọ torí ọlọ́run ìfẹ́ tẹ́ tó bá kúrú pípọ̀ pípọ̀ ń kó ti jọ yé wa ìfẹ́ kọ́ yọjú ẹ dákun tí gíga yẹn náà bá ti tún kúrò ní ìtàmọ́ ẹjọ́ ìfẹ́ wàrà kankan ṣùgbọ́n ẹ̀sìn fírì wa síra wa mi ò dẹ̀ ẹ́ mo pẹ̀sọ́ ní ẹjọ́ tó bá jẹ́ pé tí ìpàdá ni ni àbí àjẹ́ǹtì lè nǹkan nǹkan tó ń pẹ́ bá ntọ́ba ti tó ní oyún mẹ́ta ti yọrí lẹ́nu ẹjọ́ ẹ mọ̀yọjú mo bẹ̀rù àbípọ̀ kájọ kí tọ́lọ́ba yìí sọ pé báyà nínú fífi ẹbẹ̀ ọlọ́run ní àti láwọn egbò àdá àṣà kan lẹ́sẹ̀ ọjọ́ ọ̀kọ́sá kọ́mọ̀yọjú sọ́dọ̀ wa so inshallah man èyí tí sẹ́lẹ̀ máa bá ń fẹ́ nígbà tí irú ẹni táwa wí táwa bá tiẹ̀ lé sí tán máa wà tọ́ba yọjú inshallah sẹ́lẹ̀ máa sọ ti tiẹ̀ ẹbí ọ̀rọ̀ obì ọ̀rọ̀ obì yẹn ṣe wàhálà nítorí pé bàbá kankan náà ló jọ bẹ́mi àti bàbá yìí àti bàbá yìí ọmọ mi ọmọ tí bàbá yìí bá bí tó bá jọkùnrin títẹ̀mí jóbìn ọmọ yìí ni bàbá yìí ò lè fẹ́ ọmọ tèmi tó jóbìn àtọmọ bàbá yìí tó jọkùnrin wọn lè fẹ́ra wọn ọ̀dàrú ọlọ́jìnà ìlẹ́yìn ilé ọ̀pọ̀ tó fi jẹ́ wípé ọmọ mi yóò máa bójú fún ọmọ bàbá yìí bàbá yìí nìkan ọmọ mi ò ní bójú fún ilé ọ̀pọ̀ tó fi jẹ́ pé ọmọ mi nǹkan lè fún àbúrò mi tàbẹ́gbọ́n mi lọ́kùnrin pé kọ́ máa gbọ́dọ̀ wọn láì jẹ́ wípé wọ́n ní provision fún pẹ̀lú hálù wípé kìí ṣe pọ́n àmọ́ wọn lè máa rí ẹ̀rù bí ká ti kọ́kọ́ kó sí wàhálà tọ̀kọ́. Eh? Naam. ṣé fọ ní kakọ stop five. ọ̀dà ọ̀dà ẹ ẹ ẹ ẹ jẹ́mọ̀ ṣe ń tẹ̀lé àwọn díẹ̀ díẹ̀ báwọn. ṣé ẹ wá mọ̀ wípé dọ̀rúrọ̀ ti dé bá wa ọ̀ràn ti dé ọ̀ràn tó dé náà ni wípé tẹ́ ẹ bá wo àwùjọ wa lé nìí nìkan tí mùsùlùmí tọrọ òye tó bá fi ọmọ rí obìnrin fún kírísítẹ́nì ọkùnrin ẹ wà rí nìkan òyìn yóò máa wá lọ létòlétò tí ò ní sáriwo mùsùlùmí fẹ́ lọ́fọ̀ọ́mọ rí obìnrin fún kírísítẹ́nì ọkùnrin kò ní sí wàhálà ẹ wá jẹ́ mùsùlùmí tó rí bí irú ẹ̀ ń tọ́fọ́mọ rẹ̀. fún kírísítẹ́nì ọkùnrin òun kọ́ wá rà ní mùsùlùmí náà kẹ́yìn tẹ́ wá jálùsùn náà fi ọmọ rẹ̀ inna lillahi wa inna rajiun ẹ wá tí ó fi ń ṣe fún ìkúnlẹ̀ lọ́dọ̀ obìnrin tẹ́ ẹ bá fún ìdọ̀bálẹ̀ wọn ò tún ní ọkọ ìyàwó gangan yọ ọ̀dọ̀ lọ́tọ̀ kí ni ìlàjù sáwọn eléyìí náà ìtúsí kí n máa sọ ni pé kọ́mọ̀ jẹ́ pé bóyá àti wò wípé ọ̀nà màkànnà máa wù ṣùgbọ́n ọ̀sọ̀pọ̀ tá a fẹ́ dá ṣùgbọ́n títọ̀ rúrọ̀ bá ń bẹ pẹ̀lú wa báyìí náà ká jọ ká mánéèjì ẹ̀ ká má sì lò nítorí pé ẹnu ọ̀nà dọ̀ rúrọ̀ tí ó sílẹ̀ fún wa kò tú ẹnu ọ̀nà yìí gan kò tú ẹnu ọ̀nà yìí bá a ṣe wá ń lo àwọn mùsùlùmí lónìí gbogbo àtàwọn mẹsàlásì ìta àbá fara báyìí alẹ́ kó sẹ́nu ọ̀nà dọ̀rúrọ̀ táwà sílẹ̀ fọ̀rọ̀ lónìí táà tó ní fẹ́gbẹ̀ táà ní fẹ́gbẹ̀ gúnlẹ́kùn lẹ́gbẹ̀mí àní fi gúnlẹ́gbẹ̀mí. jẹ̀mẹ́rà ogún wò la fẹ́ dá tó bá jẹ́ pé bá a ṣe ríra wà náà rí sista rahman mọ̀ntẹ́kìbà ni wọ́n wọ́n bójú mo fi dá wọn mọ̀ mo sọ lẹ́nu musa gbalẹ wọn lọ ní sùn ni ju wele ọsọrọ nǹkan lọ́wọ́ ti tèmi o tí wọn wa ahkamu nazar àti ṣubú mbẹ obìnrin tí èèyàn fẹ́ fẹ́ èèyàn lẹ́tọ̀ọ́ àti rí bó tiẹ̀ jẹ́ pé òun ti ń rí yàn tẹ́lẹ̀ tàbí kọ́mọ̀ rí yàn rí odidi tí àlàwọn àfa àkọ nípa ahkamu nazar ṣùgbọ́n màá sáré ge káwọ òun táwà ní ìdí mbẹ torí àwọn masáìlù kékeré kan tá a fẹ́ sáré kójọ. àì máa fi máa nì tí foundation rẹ̀ já ìmọ̀ kan àì fi fẹ́ bẹ́ẹ̀ wàláhi wàlá mo ti rẹ̀ ń tọ́ sọ́rí tó ní ọlọ́mọ ìyọ̀ wò nígbà òun ṣe nìkan ó tẹ̀ tójú òun wálé yìí kákéwú mú ọ̀bá lọ fáìn mo ní kílẹ̀ mi pẹ̀lú náà ó ní ìrírí sí ìdíjọ́ tá a ti lè ká irú kí ẹlẹ́ adéwò yìí ó ní sáà gbogbo sẹ́yìn sọ yìí ẹ̀yìn ẹ̀mọ̀ pé àṣẹ gba kínní yẹn gba gba ẹgbẹ́ nìyẹn pa. ẹ̀yìn ẹ̀yìn lọ́lé wọn sẹ́yìn sọ ni ó lọ́ máa lọ àmọ́ kọ́ ìtìrà sọ̀rọ̀ nígbà. pọ́lẹ̀ mẹjọ tí wọ́n dá ń do kalẹ̀ látọ̀ bàtà wò fi ti yọnu náà o tí wọ́n sọ ẹ títọ̀ mọ̀ nípa mọ́bọ̀ mọ́bọ̀ glove ni mọ̀ wá o. orí glove àti sọ́ọ̀kì òun àmọ́ torí ẹ̀ jókòó tá a ti bẹ̀rẹ̀. orí ṣùgbọ́n mí pé ọlọ́mọ pé sincerity committed to error ló ń ti lu ayé ńgbà náà. ṣùgbọ́n ọlọ́run sápadà láwù. Ah, ọlọ́run yọ̀ ọ́ ìgbò yẹ dẹ́ni o. láìla ìlọlọ obìnrin tá a wá fẹ́ẹ́ fẹ́ mọ́sálà wa dé sísá sẹ́lẹ̀mọ́ tí mo rí ní oyè yìí sukùl ti pa wá pọ̀ lórí ti dáadáa musa ìpínlẹ̀ máa ń dáhùn béèrè dáadáa nílé kéwú níbi wáàsì kó wá sásùn. ṣé àmírù wọ́n lè máa sọ títà kẹ́lẹ́mọ́ kò síjú fún mi. ìbí sẹ́mà kí ló yẹ ti agbọ́dọ̀ mànéjì àwọn àdámẹ́rì ó ti ká má lè jẹ àbí ìtọ́dá ni kí wọ́n wá bá ti délé wọn. ṣé ẹ sì rí ilé àwọn obìnrin tá à ń sọ yìí oògùn míì tó lóun náà àkọ́kọ́ náà ṣé gbogbo obìnrin lórí báyìí wọ sùkúl ìbéèrè àkọ́kọ́ náà. Nàá ẹlẹ́ẹ̀kejì ìgbà tí tí múra báyìí gan lé iní ẹ ti ń wò pé ah, kí ìfà náwó dànù rí ọmọ yìí. ní orí súnà tá à ń ṣe ẹni tí àdánwò rẹ̀ ga jù làwọn obìnrin. ìlọ́fà tó fi jẹ́ wípé gbogbo ẹ̀ ń bá fẹ́ kan nù wọn tọ́bẹ̀ ikọ̀ lẹ́tọ̀ wá jẹ́ pé ọkùnrin lọ́jẹ̀bi rẹ̀ ah, kó tó lè bọ́ lọ́dọ̀ ọlọ́run àfi pọ̀ ní ìbàdàn. <laughs> bóyá ń rí Yorùbá yẹn sọ. naam àwa tọlọ́kọ ìyàwó ọ̀tọ̀ ní tiwa o. ọ̀nà tá a lè gbà sí nazar shari'an ó ti kọ́kọ́ dàrú mọ́ àlọ́ báyìí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ẹ̀mẹ́jà máa ń rú pọ̀ sí i ẹ wo fìtínà tá a kà lókè ustaazu lè kéwú àwọn ní wá ń pè aṣíjú fúnra wa ustaazu ló tún wá wà bẹ ẹtún ọlọ́wọ́ wà bẹ. ustaazu mọ̀ pé sọ ibù wa ẹ̀dọ́ náà fẹ́ẹ́ tètè káwù àbọ̀ ustaazu mọ̀ pé ah ẹ ni ẹ̀dọ̀rúrọ̀ kìtìbà náà lọ́fà bákan náà kùsàsù tiẹ̀ sí mbẹ́ ilé àlùwàlà náà ni àlò ìṣàlá rẹ̀ bí èmi ó mi ò lẹ́tọ̀ kémi ò wá mi láti ìjọ rí sọ lẹ́tọ̀ kó o pé wọ́n ti dún fúnra wọn. náà ṣùgbọ́n tó wá bójú yìí gan ẹni tí ó sọ pé kó síjú fún ẹni tí ó rò wípé òun fẹ́ fẹ́ òun gan ló wọ̀n rán sùkúù mọ́ ẹ̀ tí ò fi sílẹ̀ bẹ́ẹ̀. kọ́fẹ́ tí irú síta ìbá wa bá rẹ̀ nínú ẹni tí nìkan ò ti dẹ̀ dandan fún tàbí irú bọ́rẹ̀ ìbá rẹ̀ nínú ẹni tí nìkan ò ti dẹ̀ dandan fún bó láti alájà ru àwọn àlámárì ìlú fi jẹ́ wípé níjọ́tọ́ lọ ń sọ wọ́tà wà ní wọn lálẹ́ bírí wa kalẹ̀ kò yé wa àìgbàǹgbà tá à ń kónú ẹ̀ tẹ́lẹ̀ sìkìnnì o tá à ń kónú ẹ̀ wọ́tà wà ní wọn lálẹ́ bírí wà tẹ́kù wa wàlá tá a wà ní alẹ́ ìsmi wal ṣe é àwa tí a fojú jọ ẹ̀sìn yìí tí wọ́n bá fi wá sí ọ́ngírẹ́dì ṣèèṣì ni wọ́n mọ̀ fẹ́ẹ́ rí fọ́tí pìsẹ̀ǹtì nù wa kákọ̀ọ́ bí wọ́n jọ máa lè. tàbí gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa. gbogbo ń tà ń sọ yìí àlàámọ̀ rí kan ni tọ́jà wípé ọkọjá kéèyàn ọgbà abẹ́rẹ́ àgùntàn nígbà tí ń séèyàn lọ́wọ́ jẹ̀mọ́ tọ́ba jẹ́ káwọn obìnrin bá a ṣe jọ múra wá ń gbilẹ̀ ńlá fi ń lò lọ kọ sẹ́ńtì ọkọ̀ obìnrin láíláí ṣé ẹ̀fọ́ bá ti múra wá ní àti umu àtàbú nígbà tọrọ ẹsẹ̀ ń wọ̀ kọ sẹ́ńtì máa ń so níwájú ara wọn wọ́n máa ń má ní jàrán bí ẹni tí èso ẹ̀sùn tó ń ti máa ń sọ lójú sísá ti ń fẹ́ lọ. rúnrún mọ́ra nira yìí inú rẹ̀ máa ń rún o. ṣé bí lọ́wọ́ wọlé ẹ̀ lónìí ọwọ́ agbálẹ́kọ̀ọ́ ó ní wùsùn láì kọ́ máa kà ó. ó ní pàwọ́ lẹ́lẹ́ yọ̀ ọ́ ó lọ pé wọ́n dápẹ́ sí rẹ̀ ó sì so wọ́n túwẹ́fù. Lébọ̀ mọ̀ pé kò síbi tí ń lọ mọ́. Nàám. Jẹ̀máà. Ẹ̀dí ẹlẹ́dẹ̀ sòrò dá sí. Ṣùgbọ́n intan fẹ́ pẹ̀lú ọkùnrin ni wípé kí kóbìnrin kọ́kọ́kọ́ ní owú lára lówù tẹ̀sán ọkùnrin náà ò ní owó la wípé amọ̀fẹ́fẹ́ náà ẹni tó jẹ́ wípé ntí ìlè fi ẹmọ́ mi mímá bí mo sì lẹ́kì wọn tó òun ọmọ rí lára mi ó fi náà máa wò pé ntí dádì mi ọ̀pọ̀ rẹ̀ lára mi tí màá ò rí lára mi yọ wàá di ẹ̀tọ́ ẹnìkan yìí irú ta ni ìbàjẹ́. ìlò fi jẹ́ wípé èèyàn máa ń fi ọ̀wárìrì wá obìnrin gbogbo bó ṣe ṣe ẹ wò sẹ́rí kí nìyẹn ti tọ́bátà ti tọ́bátà ti kọ́dà kọjá gbó tọ́bátà ti wà ní. ẹni tó gbẹngbẹ wọn wá fẹ́ fún lómi kọ́ọ̀pù ẹ wá ń bi pé kí lè san padà àhólò lè san àgbà mẹ́wàá àgbà mẹ́wàá bò ó kí ọ̀pẹ́ ló mọ̀ mi tán ń pe àfákìlà ni ó ní ẹ ṣé ẹ mọ̀ wípé agirimẹ́ntì àti laminate ẹ̀ ó ní agirimẹ́ntì o tẹ́ ẹ ṣe kẹ́ ẹ tó mú mi nìyà kẹ́yìn náà ọ̀bà jẹ́ ní ibi tẹ́ ẹ ti mọ̀ pé lè sẹ́ ẹ ṣàánú èmi ni ẹ ti ṣàánú mi ẹ̀yìn gẹ́mà so àṣẹ bẹ́ẹ̀ ìdírè sẹ́rí ìjọ téèyàn bá ti kọ obìnrin ìlàyé èèyàn ti sán bí ó sì wá fẹ̀ tó òní bọ́mọ bá ti wọ̀ tó tọmọ ọba tí ìwọ ọkẹsàn síbẹ̀ bí àmù ti rin wọn ò ní àmù yẹn ti láàyè kí wọn lò ní ó ti láàyè àmùsán ó ṣe é pọnmi sí o kò tí lẹ́yìn kì í ṣe pọnmi tí ń dànù kọ́ọ̀pù yìí kan ó lè kúrò lára ẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì kátó wọn ò mú ẹ̀nẹ́kọ̀ ọ̀pọ́n wọn ò bú omi ẹ̀ka ń bẹ. ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ ti wọ̀ ọmọ kan bẹ́ẹ̀ ni ó tún sí sàn lójú ló sì fẹ̀ díẹ̀ sí ọmọ méjì ọmọ mẹ́ta kó o bá ti pọ̀ tó òun ni. ó bí èsì ìṣẹ̀ǹtì èèyàn máa ń fọ̀ ọ̀lẹ̀ téèyàn ò ní máa sunkún ètò ìjáde láyé kọ́dà kò jó bèèbù kò sí ọ̀sọ́gbọ́n wàkọ̀dẹ̀ afdọ̀ báńkì kùmìlà báńkì ìfùdọ́wù ti tẹ̀ kina ni lè ní ìfùdọ́wù ẹ ti wọnú ara láwọn àsìkò kan tẹ́ ẹ jọ ń fi ahọ́n láògùn láyé ara yín. jẹ̀mẹ́rà sọ̀mọ̀ pé a ti ń yọ wáàsí inú wáàsí báyìí ọjà mo ti fún mo ti challenge yín báyìí a ní ìdí ahkamu nadar àti ntí ọba ní alájà ntójú wá ń kàn nísìn àwọn ẹ nínú àkàmù nàbọrọ tó ẹ pé ti ṣẹríà ni afa Mas'udi ọ̀nbọ wa wo jẹlíla níbo ni ó rí lára rẹ̀ níbo ni ò ní rí sẹ́jẹ̀lì la gbọ́dọ̀ mọ̀ pé wọ́n ń bọ̀ àwọn àbá àmì jẹ́ wọ́n mọ̀ ìsìlẹ̀ kò wọn àfa kí sì lọ́rọ̀ àwọn kọ̀ọ̀kan àwọn apá kan ní ẹ̀sẹ̀ ní jọ́mà mọ̀ngọ́ṣánà fọlẹ́ ìsàmìnà àwọn kan ní ẹ̀mẹ́jì ọ̀mà torí mímọ́ mọ̀ yẹn olóko tí wọ́n fẹ́ wá sí inú àti yọrí tí wọ́n fẹ́ wá sí wọ́n ní kí ló fi kónú wọ́n ní ẹ̀ padà sí sáà bá wa máa tẹ́ ń lọ Yorùbá wípé ẹni ọba fóbi jọ ọdún léyà yọ fọ̀ bùn ṣé bá ti jọ ọmọ wàhálà mi ó dé ooo ṣé àbú ẹ̀ pẹ̀sùn mọ́ ẹ bá fóbi jọ léyà yọ fọ̀ bùn ẹ pẹ̀sùn mẹ́ ṣẹ̀dẹ́kọ̀sùn kọ̀sẹ́jú àti ẹ̀ǹtí ọ̀ọ̀bùn àti ẹ̀ǹtí ọ̀ọ̀bùn gbogbo àná lájọ lọ yídì ní ìlọ ti ẹwà ó ní obìnrin tá a bá ti jẹ́ kó ní sùúrù rẹ̀ òun náà ó ti yóò ti faramọ́ bákan nínú àkàbù nọ́dọ̀rọ̀ anábìrin tó bẹ̀rẹ̀ ìbájọ́ lọ́mọge ní wọ́n jẹ́ pé ẹ̀ẹ́ ṣáàgù ni wọ́n tẹ̀lé ẹgbà wà lè tẹ̀lé yẹn ní ìsìn ni wọ́n tẹ̀lé àwọn afá Mas'udi wa láti Ìbàdàn wọ́n tẹ̀lé àwọn rídá díẹ̀ nǹkan gbà o so Mas'udi yẹn náà dẹ̀ nílẹ̀ láì làhámd àfíìsì alukurani ní ti ọ̀dọ̀ àwọn tabaati <laughs> hafidu kurani làwọn àmà sí àwọn kan mà sí àfíìsì alukurani so. <laughs> <laughs> la ilaha illallah ah, ṣé ẹ̀ máa ń jẹ́ sọ̀rọ̀ ìsìlámù dà àgbàlagbà ẹ̀dìẹ̀ ó yí ẹyin twenty ó sì pa ogbó twenty o ọjọ́ tí ó wà kó àwọn ọmọ mbóde ọkọ̀ kan pa ni ẹnu ah, wá ń sàwọn èèyàn bẹ́ẹ̀ nìkan ti dé ọba mú méjì inú àwòrán má díẹ̀ wọn ah, ó ní ìtagbára eh, mi ká tí mo lè wò mẹ́rin kí sì ní sí ìsìn màálù lọ́ba lọ́ọ́ mú àwòrán má díẹ̀ lọ́ba jù ọ̀sáàrin màálù ibẹ̀ ni ẹ ti ni ẹ ti ń sẹ́mi ni ẹ ti ń dàgbà gbogbo wa màálù ìní ẹ ń kọ́ oúnjẹ màálù òní ẹ ń jẹ ẹnìkan náà débẹ̀ ń jẹun ọmọ méjì kí lòun sì ń sin pẹ́pẹ́yẹ ojú méjì òun sí àná pẹ́pẹ́yẹ gbogbo ìgbà tí ọmọ ìwọ́ba ti rìn iwájú pẹ́pẹ́yẹ máa kọ́ ọmọ sí ní àbẹ̀yìn àwọn àwọn ọmọ mi kéékèèké méjì lánàá wọ́n ìdàgbà kan báyà bíi ọmọ ọdún bíi mẹ́rin mẹ́rin àbọ̀ mo wá ní sí wọn ọmọ pẹ́pẹ́yẹ mo sì mọ̀ fún wọn ọmọ pẹ́pẹ́yẹ wọ́n ní àkọ́lá ah, àwọn ọmọ pẹ́pẹ́yẹ wọ́n ní àwọn ọmọ dádì mi àmọ́ pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ nínú èyí àti pẹ́pẹ́yẹ tá ń ga jù wọ́n ah, ah, ní pẹ́pẹ́yẹ ga jù àwọn lọ <laughs> mo ní pẹ́pẹ́yẹ jẹ́ ilé fáyìntì ni máa wọ̀ ní àbí pampers wọn ní kiri kí wọ́n fáyìntì pampers ni máa dé ọ̀dà ah, ọ̀dà pápá yẹn ló ń búrọ́ọ̀ṣì ní àbí máa ń ro pápá ní kiri ó ní pápá búrọ́ọ̀ṣì ló ní ìrìn àyẹ̀ máa pápá yẹn tó tọ́ ṣé ẹgbẹ́ bẹ́ẹ̀ kẹ́ yí gbogbo ń tọ́jú ọmọ táwọn ń ṣe ó ní ṣé mo wá lọ méèkì ọmọ pápá yẹn sí ẹ̀mọ́ kò sí ìpè ọmọ èké ṣé àgbàlagbà náà mọ pápá yẹn jọmọ́ àní mo gbogbo ẹ máa kọ́ máa sí. ẹlòmíì mú dé omi méjì òun sí tọ́kì ọlọ́sẹ̀ bí ẹ ṣe wá ọwọ́ á ku ẹyọ ọwọ́ á méjì péré méjì lẹ́nìkan tí wọ́n ń ṣe irú ìran yẹ díẹ̀ wọn gángan tọ́pa wọn méjì ni nígbà tí gbogbo wọn wá dẹ́pà papọ̀ àwọn méjì ń wá dúró ń dùn pé gbogbo rẹ díẹ̀ ó yẹ kí wọ́n máa wúwà táwọn wù wọ́n ràn méjì eléyìí wọ́n wù àmàlù wọ́n wá sí wọn pé àtẹ́jì èyí wúwà báyìí kẹ́ ẹ máa rìn gan wọ́n ní àbíwé rẹ̀ sẹ́yìn lé ṣé ní ẹ̀dí ẹ̀rẹ̀ yìí rí tẹ́tẹ́tẹ́ àwọn sẹ́lẹ̀ wáyíwáyí ọ̀nà bàbá ní ọjọ́ bẹ́ẹ̀ náà láyé tí irú rẹ̀ báyìí tí èyí yóò gbàlìkì àmọ́ síjà kí wọ́n jọ máa jà ewu ní tiẹ̀ sọ́dà lónìí lọ bẹ́ẹ̀ yà á lù súnà sí láàrin gbogbo wọn lò ìdí ẹ̀sọ́ yìí dànù. ẹ̀ńtọ́ lọ kọ́ wà tọ́kì wà yóò máa wá sọ nílé wọn wípé gbogbo ẹjọ́ bá ti mọ̀ wà tọ́kì ó lọ́ máa lè ra wọn ó ń sì lọ́ máa lè ó ń ti ń sọ̀rọ̀ lọ́ máa lè yóò sì máa fọlọ́n búra yóò sì máa ṣépè ó sì lè dàájà lọ́rọ́ wa ti gbà sòrò kọ́ńtà kò sànù wa sẹ́mi pé àkàbò náà dọ̀rọ̀ kásáde gé báwọn ṣùgbọ́n ó ń ṣe ọlọ́run wá ń fẹ́ fẹ́ obìnrin tó tún wá fi rẹ̀ fún ànábì sọ àdà nàbọ̀rọ̀ sí yà tá a bá tún lọ́nà àkọ́kọ́ ànábì wò ó pé ah, ṣé fèsì ẹ̀ jọ̀rọ̀ fèsì ṣé egg face ló lè àbẹ̀ round sọtọọba tí wọn bá ní sọtọọba ní kóbi ó tóró wọn máa ń pè ní rọṣáàtọ ní òde lárúbáwá tí wọn bá ní ìmúratù rọṣíkọ kóbi ó plọmù mo rò pé yorùbá tá a lè lò nù ọ̀rọ̀ gidi ni jẹmọ ọmọ màrírẹ o gbogbo dáǹsọ yẹ ẹlọ́gidi wo àwọn ẹ̀ka àwọn ọ̀fẹ́ nítorí ọlọ́ọ̀ni kí ẹ jẹ́ tó ọlọ́ọ̀nì nìkan obì ọ̀fẹ́ nítorí ọlọ́ọ̀nì nìkan. tí wọ́n bá ti lọ rọ̀ ṣáàkọ̀ fún mi wọ́n lò ṣẹ́kìlù fọkùnrin ibi kẹ́tìlì káàfù ṣẹ́kìlù oníṣẹ́lù ṣẹ́kìlù olùlọkùnrin tó plọ́mù ẹ̀yìn ò tóbi nítorí ẹ̀ jarun obìnrin ń jarun torí ọkùnrin o lóbi jẹ́ pé kó ń kálukú ọ wá sí mi fẹ́ mi ara ẹ̀ ọ̀rọ̀ eléyè sọ tẹ́tẹ́ bá jọ rántí àwàdà dára rẹ̀ báyìí kó ń kálukú ọmọ méjì ìsinmi nú ẹ̀ o bá a ṣe ń rìn à ń fi mẹ́ni ara wa mí ni o tí wọn bá mú ìmùkúmù oní ọwà pẹ̀lú ẹnu ilé rẹ o sẹ́ẹ̀sì rí obìnrin tó bá di bọ́ọ̀tà ń bì pé kí ni ẹ ń kọ́kùnrin ṣe ẹ sọ fún fúnni fẹ́ wèrè níjọ́ bá fẹ́ ọkùnrin tó dáa tí wọ́n jọ sílé ayé rẹ ni ọmọ kọ̀ọ̀kùnrin wọn bẹ́ẹ̀ bá ṣe ọkùnrin náà ti gbé kẹ́hìn náà wàhálà ọ̀sán ṣùlọ pọ̀ obìnrin pọ̀ ó lè fẹ́ dídèrè tó bá jẹ́ pé irú rẹ tí òun náà mọ̀ pé yóò fi lọ́kàbalẹ̀ ló bá fẹ́ fẹ́ yọmọ kó bẹ́ẹ̀ wọn. wàlẹ́ obìnrin wọn obìnrin wọn o ọkùnrin náà sí wọn ìjùmọ̀ tí ọba jẹ wọn irú tá à ń sọ́ra yàrá wa yẹ yẹ mẹ́rin sọ́dọ̀ díẹ̀ lónìí kẹ́hìn máa sọ bẹ́ẹ̀ nìkan pé tó àkéde fún wa tàbí àmì kọ́kẹ́sẹ̀ wálé ọbí ìṣòro àwọn eléyìí sọ́dọ̀ báyìí wọ́n ń parí obìnrin náà lójúmọ́ láàrin ẹwọ ẹwọ ó tẹ̀lé wa sí sígbókọ rẹ̀ ìjọ tí wọ́n bàbá ọ̀sán bàbá máa bá gbà ọba kó tiẹ̀ náà àdúgbò àtàbílẹ̀ wáyé o pé kálukú bá ti bóde ti bọ́ ní nàìjíríà padà àdúgbò àtàbẹ́ ìlélẹ̀ o àṣẹ́bí ibi tóbi ti ń fún yàn ní fóònù nọ́mbà ìfúnra rẹ̀ èyí ọ̀rọ̀ ló lórí báyìí lórí sọ mi ìfẹ́ ìbàtẹ́ yẹn ṣẹ́bi ẹ̀ sọ́mbẹ́ o sẹ́fúrẹ́lẹ́. fúnni tàbí kọ́rọ́ gbọ́gba nọ́mbà tẹ̀lé kọ́sọ́ pé òun bò fi fíláṣì nọ́mbà o kò fi lè lé lọ. alákùnlé hàn ṣe é sì rí èèmọ̀ ọlọ́run láyé yìí ibi tọ́lọ̀wọ̀ bàbá dẹ̀wò èèyàn gbà èyí ó ṣe bí kì í sádẹ̀wò láyé ni. ọlọ́run mọ̀tì gbàdẹ̀wò àgbà bíi obìnrin mọ̀tì gbé táwọn obìnrin wà náà gbà bíi tọkùnrin akéésì nǹkan rí kéèyàn máa ń wo ìyàwó rẹ̀ kí inú yóò sì máa dùn kéèyàn máa wọkọ rẹ̀ kó sì máa banújẹ́ ìyìn tí ó jẹ́ ọmọ àdúrà ni pé ìmúta àmúra wa yìí ọ̀sọ̀gbọ́n tó kéèyàn lè dá èèyàn ò lè sakọfẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì bíi ìtàkọ̀kọ́ torí kẹ̀kẹ́ ní bẹ̀rẹ̀ àtìmílẹ̀ nígbà fún fi ń sakọ̀ bẹ́ẹ̀ sì ló bẹ̀rẹ̀ náà kò lè sakọfọ́kọ ẹ̀ẹ̀kejì tó tó fẹ́ fẹ́ láyé rẹ̀ kọ́lọ́ ẹ rí i pé ìyàwó ẹlẹ́kejì ta máa ń fẹ́hùn ẹbí ìsábà bá yàn dá sí bàbá ẹbí ìdá ẹlẹ́kejì lóbi jẹ́ pé tóbìnrin bá lọ ẹlẹ́kejì ó tún nírú wáṣí tá a máa ṣe fúru wọn tóbìnrin bá ti fẹ́ ṣẹlẹ̀ kẹta ó tún wáyé tá a máa ṣe fúru wọn tó bá fẹ́ ṣẹlẹ̀ kẹrin ó tún wáyé tá a máa ṣe fúru wọn kò tiẹ̀ sókọ́ tí mo lè fẹ́ sọ wọn. àtàmù nọ́dọ̀ òwò bá wọn. ó ń ṣe ọlọ́run ọwọ́ afẹ́fẹ́ obìnrin ẹ dákun ẹjẹ́ àwòná wípé anábì wò wò dáadáa kó tó fẹ́ẹ́fẹ́ àjẹ́ wípé àyè máa díjú fẹ́ẹ́fẹ́ẹ́sì fẹ́ obìnrin. èyí ó sì nǹkan tó kílíà sí yàn tá a bá ti gba ọ̀nà ẹ̀tọ́ a jẹ́ wípé awúra wa àwọn àfa wa pín mẹ́ta níbi ntaari lára obìnrin jùmùhúr àwọn ní wájí àháwà káfáyà ní ìbájú ní fèsì obìnrin àtọwọ́ rẹ̀ méjèèjì kò ti tó. La ilaha illallah àwọn apá kan àfa ní ibi tó bá máa ń sílẹ̀ rọ́ọ̀lì bá ń tóbi bá bí sí i ẹsẹ̀ débi ojúgun apá náà dérú bí ọyọ kápá sọ tí ń fọ aṣọ lọ́wọ́ àwọn apá kan ní èèyàn gbọ́dọ̀ rí má akpala minha wa ma adbarat front and back òǹkàlùkù náà ni wọ́n mú ẹ̀rí wọn wá ṣùgbọ́n ọ̀rọ̀ jùmùúrù olùrọ̀ tó dáa pípọ̀ àkàmù nọ́dọ̀dù náà tó ha tó bá jẹ́ pé obìnrin téèyàn fẹ́ fẹ́ èèyàn ò síbi yẹn ti lè rí ńkọ́ téèyàn á máa rí èèyàn lọ rè báyàn wo bẹ irú ta là á sì rán obìnrin ni ó jẹ irú obìnrin wo ni ìgbà wo ni ó sì lọ báwo ni ó sì rí ṣùgbọ́n ìtorí pé àwọn bíi pọ́ìntì ta ní ìdìtọ̀pọ̀ àsìmbọ̀nbẹ ó sì ọlọ́run wò dáadáa tá a bá rí obìnrin tó wá gbìrẹ̀ fànàbí ìṣebójú ayé ni wàláhì ìntì yìí mọ̀ pé ànábì ọlọ́yìn kìí ṣe ẹni tí ó máa lo ìmání òdì wọ́n fi obìnrin ànábì lójú oorun ànábì ni ẹ̀tún ẹ̀ ẹ̀ sì sọ lójú ẹ̀jẹ̀ rí dáadáa jẹ́ àmì àdìsí ummul mu'minin Aisha radiyallahu anha warḍaha ó ní ànábì sọ fún pé rí túkì fílímà náà mi sóòrò pé mo kàn kọ́kọ́ fi ọba mi wàlẹ́ ọlọ́run ti gbé fọ́tò rẹ wá fún mi rí lójú ràn ṣáájú kó tó di pé mo fẹ́ ọ. nínú ìwáyà mi rí túkì fílímù náà mi máa rọ̀ kẹ́yìn kọ́ra kì í sẹ́ ẹ̀kan mọ́. nínú ìwáyà mi aṣọ kan ni wọ́n fi gbé fọ́tò ìyàwó Aisha muskila bade nígbà táwọn afáfẹ́ mọ̀ sí jábùlá rẹ̀ pé inú ẹ̀sìn gbé ìyọ̀mọ́ ìyá fọ́tò ṣé o ò fi kọ́tò gbé aisha wà fún àdínábì bóò láti alájà muskila yẹn ẹ̀sán tilẹ̀ fáwọn fáwọn aládìí ti àlàkúlí ó ń sọ̀rọ̀ nígbà tí wọ́n á ti ní hàn ẹ̀tí wọn fi ọ̀rọ̀ mi. jẹ́ àbíkì ọ̀rọ̀ jùlọ ìrọ̀wá mi mẹ́lákùn ìrọ̀wá mi jìbìrì mọ̀lẹ́yìká kan lọ́lọ́ ní kó mú wá sáàmì lójú rẹ̀ wọ́n wá ń sọ wípé hadihi imra'atuki nínú ìwáyà ni hadihi zawjatuka fi dunya wal akhirah ìyàwó rẹ̀ ní ìláyé àti láyé kìámà ó wá ní ìyàwó ni. àlà àkṣìfò àwọn wájú yẹ mo mọ̀ pé dáadáa náà lẹ́ẹ̀bà ń pọ́n bẹ́ẹ̀ bọ́tì ẹ jẹ́ ìsígiri tí sallallahu alaihi wasallam ti mẹ́mẹ́ a jẹ́ wípé ẹ̀kọ́ tánàbí fẹ́ kọ́ èmi àti yín kò sí ẹni tí ó ní ìmánì ju ànábì lọ. àìsàánú obìnrin fẹ́ bẹ́ẹ̀ yóò lọ́kàn ìmì èyí ẹ̀ sì sàánú ọkùnrin fi ọkùnrin yóò fi yẹn lẹ́kẹ̀ẹ́ tàbí èrò òfin lẹ́kẹ̀ẹ́ ọ̀ fẹ́ pé ó lẹ́sìn ó tún pupa. sista tẹ́lẹ̀ mẹ́lẹ́sìn ó sì lómi là ọ̀kan nínú àmà yá ìpẹ́ fáàrùn lójú ọkọ òun fẹ́ obìnrin tí mi èé ṣe messenger of love sùúrù ó burú kaba bí kọ́lọ́ òpè gbogbo orí kéwù eléyìí ò yé mi nínú ìran kéwù ẹ̀ẹ́dẹ́ bá rí kásádùá kásìkò yẹn márùn-ún ilé mi máa ṣe mi èé ṣe ṣe chájà mi. Eh, bọ̀tù sáà yẹn eh, bọ́yá ilé báyìí ráwọ̀ èèyàn kankan náà padà kò burú irú obìnrin olú afẹ́ ṣé kọ́ ga ni olóhùn oríro ṣé kọ́ kúrú ni kó sáà ti jó bẹ́ẹ̀ tó ah, bá kó gbáǹgá lórí kílí kọ́lọ̀ bó dúdú ńkọ́ ooo nǹkan kan sáà tí ó wọ̀ náà sáà kọ́mọ̀jẹ̀ pọ́tọ̀ ní táwọn máa ah, ń ó ní nǹkan kan ní mo kàn kẹ́rì kó tóbi kápá mi ọmọ kà irú àwọn ẹ̀dá wa rẹ̀ bí ègbọ́rí wà lẹ́yìn àkọ́kọ́ tí ìrìnnà ọ̀pẹ náà ó ní tí wọ́n bá ń pe apá ọ̀ka gi ìjọ ìwà náà. ṣé wọ́n mọ̀ pé èèmọ̀ lọ̀rọ̀ yẹn àgbàlagbà ni tó wù mí ọwọ́ tí èjì ọmọ ìyá méjì wọ́n fẹ́ bí kankan náà. ẹ rí ìyàwó ẹlòmíì ẹ máa wò pé ah, ah. sọ̀rọ̀ wá fún ògùn fẹ́mi ni gbogbo ẹni náà ti gbé sọ̀rọ̀ yìí fògùn fẹ́ yìí ìyàwó yìí bá dàbí ìyàwó rẹ̀ ṣùgbọ́n gbogbo mùsùlùmí rẹ̀ lè ń tẹ̀mí mọ́ o kò sí obìnrin kankan láyé lẹ́yìn àwọn tí wọ́n ti lọ tí wọ́n ti sáǹpù ọ̀rọ̀ wọn náà obìnrin tá a jọ ń gbáyé nìṣe tí wọ́n fáyìn tó yàwó tèmi ìrì kù sí ọkùnrin rinu gbogbo ìyàwó tó bá ti lè sọ pé ilé tèmi o baálé rẹ kò sí rẹ̀ nú ọkùnrin obìnrin náà nù ajẹ́ wípé wọ́n èé fi wọ́n èé fi ìfẹ́ rẹ ní lágídí wọ́n èé fi so ìfẹ́ pọ̀ àìmọye wàhálà ló ti dálẹ̀ ẹ̀sìn sì ti taná wo bẹ̀yẹn ó ti bá lè bututu bẹ̀ àti kò mẹ́rin. sọ àdá nàbẹ̀rẹ̀ sí ya wọ̀sán àdá ànábì wo látòkè ṣùgbọ́n kọjọ irú rẹ̀ wo bẹ̀ tí ohun ànábì sọ̀rọ̀sọ̀lá àdébí bá ń bá nǹkan mìíràn ní ìrùwáyà mi obìnrin tó tún ọ̀rọ̀ sọ pé ànábì ìmọ̀ ni omú wà jí ìtukàlẹ̀ àbálàkà náà fi àní fúnra mi wá tẹ̀ra mi fi ọ́ ànábì tó wọ́ ó tún gbójú kú ó tún bá nǹkan mìíràn ó tún lẹ́lẹ́ kẹta obìnrin tó sọ bẹ́ẹ̀ nínú bàbá mi bẹ́ẹ̀. àlàkúlé nígbà obìnrin pé fọlámàárọ̀ àdìnàwó lámìyàn kìsìbì amúyàṣe àná nígbà tó bá nàbí ọ̀sán kan pa àwọn máa jẹ́nàfàdì lóbìnrin náà bá tó kọ́ rẹ̀ kalẹ̀ lọ́ba jókòó kọ̀pẹ́ lẹ́nìkan bá jẹ́ náà sọ̀hábà kúnlẹ̀ nàbí ah ilà mi yẹ kó mi lákàbíkà bí a hajà tún fẹsẹ̀ wùjú mi ra ó sọ lọ́run tí ọlọ́run ọ̀bà pé kí ó wù wọ èmi ò ní kankan lè ẹjẹ́ mi ò mọ́ ṣe ọlọ́run ní obìnrin náà sì gbọ́ ó sì rú ọkùnrin tó dìde. Ah, ìwọ̀n ìwà fí omi ló burú gbádà tó wù ọ ní à ẹ̀rí ó wù mí ó ọ̀rẹ́ kí lọ́wọ́ àfifẹ́ ó lóun ní kàkà ó ní nǹkan ni ọ̀yà ìzàbílà ahlik fáńdùr máa lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ wọ́n tó o bá lè rí wọn ọba lọ sọ́dọ̀ gbogbo fámìlì ọlọ́ ọbọ̀ orí kankan wọn ó náà níbi sàṣọlá ìrí ànábì ní wàlẹ́ kánà kọ́ tàmámínà hadidi kódà kọjá òòkà tí ń fi rin rọ. oka pàǹdà ọkùnrin bá tún lọ ó tún dé padà ó ní ànábì wàlà òkò tàbí nà hadidi kọ́dà òkà pàǹdà wò rí nínú wọ́yà ni ní ìdá nìsa wọ́n lọ àwọn obìnrin wọ́n àwọn obìnrin kọ́ máa tọ́jú o àwọn obìnrin tí wọ́n jẹ́ fámìlì rẹ̀ torí obìnrin ń tiẹ̀ kọ́dà jẹ́ ìdí hádá ìzárí aṣọ tí mò ń romẹdìrè rìbáwò tí máa ń wà lókè òdìtókè ẹyọ kan tó ní iná lọ pàtàjà tó ló dòkè àdébí ni kí lọ wá mí pẹ̀lú ẹ fọláhà ní sùhà ẹjẹ agé méjì ayé ìlú bá mi wá yìí kọ̀ọ̀kan báyìí náà ní kọ́ máa wọ̀ kí lọ fẹ́ máa wọ̀ gbogbo sọ̀rọ̀bà náà sì ń wojú ànàbí ìjọ́nà lọ. obìnrin yìí sì gbọ́ ó sì jókòó ó sì rí ogun tí ń ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ wá ní kòkòrò sọ ha kura ni ó lóun ha àwọn sọ̀rọ̀ wọn mọ̀ ó lóun mọ̀ sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí. ọ̀dà sọ̀rọ̀ obìnrin yìí ní orin lọ kọ́ sọ́tù bá kọ́rọ̀ nínú wáyà mi sọ́tù kọ́wọ́sà ló ti ẹ̀kọ́ nínú wáyà mi kọ́ ní bá àti ìtọ́tẹ̀lé nínú wáyà mi kọ́ ní bá àti mufasal ala tó o bá ti kọ́ láwọn súrọ̀ yìí a jẹ́ wípé ó ti di mo ti fi fún ọ pẹ̀lú Qur'an ṣùgbọ́n látòdì máa mú lọ àwọn afa ọlọ́run fún wọn ní ọpọlọ wọ́n ní dẹ̀líìlù méjìlá rí mẹ́wọ̀n dẹ̀líìlù àkọ́kọ́ ni wípé inú ìran tí ó jẹ́ pé nìkan àwùjọ ọ̀ràn yẹn fún lọkùnrin ìwà tó lóbìnrin ìwà bí bẹ́ẹ̀ bá kọ́ ni obì ó sì máa wẹ̀ tí wọ́n máa mú lọ lé kò ní nkẹ́kẹ́ lé pẹ̀lú ẹbí títí ẹ̀ tó ń kún ni lọ wo orí ẹ̀kẹ́ tí wọ́n gbélé fún ó sì gbà láti máa bá lọ bẹ́ẹ̀ a jẹ́ pé obìnrin yìí náà ẹnì tí ara abẹ́ ń ṣe ni ọkùnrin yìí náà sì ń sáré lọ sí ń sáré bọ̀ tó fi wá ń sọ wípé aṣọ ọ̀rọ̀ òun ni ẹgbọ́n gé méjì kẹfún lájì kónà máa mú lájì a jẹ́ wípé èèyàn wá àjọlówó èèyàn òjòlówó ẹ̀ tọ́ bẹ́ẹ̀ bára ẹ̀ ní hálùì dandan nìkan òfò. so clear sókè àbáwọn.